ni ẹ super yogo. ọjọ́ ti pẹ́ gan-an tí super yogo ti ń bá a bọ̀ láì já yín rárá lónìí gẹ́gẹ́ bí ìṣe wa à ń sòǹgbẹ́yìn di àṣeyọrí pẹ̀lú yogurt ẹ ti mọ̀ tipẹ́tipẹ́ yẹn àti tuntun tó ní adùn lemon torí àmọ̀ pé kò so ohunkóhun tó lè dín yín lọ́wọ́ láti mú ìrètí rere ọjọ́ ọ̀la yín ṣẹ lohunkóhun ò ṣe ní dí àwa náà lọ́wọ́ láti máa fún yín ní yogurt super yogo aṣaralóore tẹ́ ẹ ti nífẹ̀ẹ́ sí látọjọ́ pípẹ́ yẹn super yogo ìdánilójú ìtura ń rere béèrè sí i. Ah, my brother i no fit find my shares o e be like say all the money wey i put for shares don loss o. Oh. <laughs> that one na small matter now you never hear of isf isf na di integrated shares finder wey integrated trust and investment carry come na im be di ogbonge product wey go help you find your missing shares and dividends with di shikini money you go just register for isf and isf go get your shares and dividends back sharp sharp to find your shares just call 0901 502 59 nine two or zero seven zero three zero four one six nine nine seven or check our website for www.integratedtrustng.com abi make you come our head office for integrated trust office sixty-one marina lagos or office for ibadan and abuja isf Now the sure way to fund your missing shares and dividends. everything there for black friday you dey something. oh yeah. Yes, and it's exclusive to Conga Yakata. Get extra 10% discount when you shop on Conga.com or Conga retail stores nationwide with your Access Bank or Verve cards. Before you buy anything this season, check prices on Conga.com. Conga, the e-commerce group you trust. An exciting day at school begins with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA to support brain development. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti o lórí Fresh FM tó kílẹ̀ falafala. ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ kò dẹ̀ ṣe tá mi sí ògidì àjábálẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ àjábálẹ̀ lórí Fresh FM. àti ẹ̀mọ́ bí àbá ti bẹ̀rẹ̀ gbé mi sókè dáadáa. Hmm. Hmm. ìròyìn pọ̀. bẹ̀bí aládìsá. Hmm. tọ́ àwọn èèyàn kan fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa. ok. ó sì ṣe pàtàkì ká sáré jẹ́ kó di mímọ̀ fún àwọn èèyàn. Ah, bẹ́ẹ̀ bá ń lọ sí ọ̀nà àpáta tàbí ẹ bá ń bọ̀ lágbègbè odò ọ̀nà rọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ti kọjá ilé epo màmá wa bufas síwájú díẹ̀ ọkọ̀ ọbẹ̀ ẹ dákun kété tí wọ́n bá ti gbé náà kẹ́ ẹ sì jọ kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa ká lè tètè mọ ìgbésẹ̀ tá a gbé ń bẹ̀ torí a ní ṣòfò ẹ̀mí àti dúkìá ẹ sì mọ̀ pé lásìkò tá a wà yìí gbogbo nǹkan ń fẹ́fẹ́ níbi odò ọ̀nà nǹkan in fact tá a bá ti kọjá ilé epo bàbá sáwó síwájú díẹ̀ ọ̀nà kan wà tó yàwọ̀ àárín síríìtì ń lọ ká tó dé ibi kílọ̀bù tuntun kan báyìí tí wọ́n ṣe láàárín méjì ńlọkàn yẹn báyìí mo sì ṣe ń wò ó pẹ̀lú ìṣọwọ́ dúró ọkọ̀ ọ̀hún ọkọ̀ epo ní o ọwọ́ rẹ̀ sì ya ni láti àná ẹ dákun dábọ̀ ẹ tètè bá a gbégbèsè lórí ẹ̀. ọwọ́ rẹ̀ ya. Hmm, táǹkà epo sì ni bí mo sì ṣe ń wo nǹkan bẹ́ẹ̀ nú ẹ̀ ẹ dákun ẹ̀yin tó sì jẹ́ pé ẹ lè ṣe kẹ́ ẹ má. a jẹ́ pé ó di ẹrù. tó hmm, hmm. a dúpẹ́ kọ́lọ́run ó ṣàánú wa ojúmọ́ tó mọ́ wa ojúmọ́ ayọ̀ ni o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ọ̀dẹ̀ òdùn bí hmm, òní tún ní ọjọ́ kẹta kọ́rè nínú ah, oṣù kejìlá ọdún twenty twenty one a mọ̀ pé lágbára lọ́wọ́ lọ́hùn àwa tá a já December kúrò náà rà á àwa la lògbó túútú àwa la rẹ̀yìn oṣù yìí a sì ṣọdún ayọ̀. ajá balẹ̀ ròyìn ní ilé orin ní challenge ibẹ̀ ni bàbá mi dùmàrè sọ wá di ge àlọ́yè sí ayé èṣù ẹ̀ṣẹ̀ òsì ní fàwátù. Nigeria Tribune àti Vanguard rèé ní nkí àtẹ̀mí mẹ́rin lọ́ba àwádìí The Punch wà lọ́wọ́ Olùkùnmi àti Daily Sun ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi ẹ káàárọ̀ o. samuel gbèsàbí ló ní kẹ́ ẹ ló kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè ńgbà táwọn ọmọ bá ń lọ wo baba kérésìmesì ẹ lọ wo hmm. baba kérésìmesì ń bí ó gbénu túmọ̀. n tó ní mí ni. ìkànnì fresh fm ní ẹ máa bọ̀ ní tààràtà nílé hmm. orin challenge ńlẹ̀ ìbàdàn àtijẹ́ta ọjọ́ kìíní oṣù kejìlá ń baba kérésì ti wà ń kalẹ̀. àti payamọ ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún un. bẹ́ẹ̀ sì ni àwọn tó hmm. débí wọ́n lala is luin akotopo is wooing lálà ń lò bẹ́ẹ̀ lakotopo sì ń hù ṣé n tọ́ sọnù ah. ó ti dá. <laughs> èbó yìí ah. èbó yìí lágbára gan-an. maximum comfort. ṣé o sí. lẹ́yìn yún owó péréte iná ni owó táwọn ọmọ yóò fi wọlé wọn ó sì gba àwọn ẹ̀bùn tó jọjú bákan náà èyí tẹ́ ẹ bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápáta ẹ lè dáṣà mo kíọkíọ débi pé iná fẹ́ ran àwọn ọmọ tí ò ní àwọn ọmọ aláìlóbìí hmm. eh, eh, àwọn orphanages tàbí àwọn tó jẹ́ àkàndá ẹ̀dá ẹ lè wà àwòkọ́ṣe rere bí irú àwọn barista adékànbí bámbáwọn àtàwọn míì náà kẹyìn náà kàn sí kàn nìyí láti bá a ṣe ojú òsì ní tìyín láṣẹ ọba mi òkè lára ọdún ayọ̀ láṣẹ o. lágbára lọ́wọ́ lọ́hùn hmm. aṣọdún ayọ̀. àwa bàbá náà hmm. ẹ bá lóore ọ̀fẹ́ àti ọ̀rá bá a gún iyán kókò ìyàn ah. kókò ẹ wá ọbẹ̀ ìṣápá tí wọ́n ti fi ẹ̀gúsí tí wọ́n ti fi discipline. Ah, mo mú já sí i. lẹ́yìn ìgbà ibi ire ló wà arákùnrin kẹ wá lọ wá àparò tó gbẹ kí wọ́n ṣèyún ní ọbẹ̀ lọ́tọ̀ ọbẹ̀ ti sápá lọ́tọ̀ lẹ́tà tó bẹ̀rẹ̀ bá tí wọ́n. àparò tán dẹ wáyà fún abẹ́ ìtì pàkúté mú. ara tí wọ́n yìnbọn bò pa ni máa fọ ní kúkú o ẹ sá sọ bẹ̀rẹ̀ ìsápá pẹ̀lú ẹran àparò tó bá sì jẹ́ pé ọ̀yà náà ni ọwọ́ bà déédéé náà ni ẹ kó gbogbo ẹ̀ papọ̀ ẹ jẹ́ ẹ bá jẹ́ tán ẹ wà á mú mi sí ẹ máa ṣe fàájì lábẹ́ igi ọdún ẹ wà lọ wá bíi newspaper nineteen sixty ẹ máa wo price tí wọ́n ti pọ́n bẹ̀. <laughs> ti da ah, tó òní bó ṣe jẹ́. ẹ wo ẹ kìlọ̀ fún yóò bí o. àwọn àkòrí ọlọ́kan ìjọ̀kan tó wà ní àwọn òwe ìròyìn ẹ̀jẹ̀ ìrànmọ́ gbèsè yín létí lẹ́yọ̀kọ̀ọ̀kan. ta ló Tribune àti Vanguard white yàtọ̀ sí white o off white ti tiẹ̀ tọ̀ wọ̀ white yẹ ti lọ tán. purple white ti tiẹ̀ <laughs> wọn náà fi jíìkì sí ti àti Vanguard ìròyìn tó wà ní ojú ìwé ìròyìn ti van ti Nigeria Tribune yẹn kò fẹ́ẹ́ dùn mọ́ èèyàn nínú àmọ́ wọ́n ti kọ́ dandan ní káwa ó kà á hmm. ìròyìn yẹn ń sọ nípa ti ààbọ̀ kan tí àjọ kan tí mo ń wo bí nǹkan ṣe ń lọ ní àgbáyé tán pè ní Amnesty International tí wọ́n jẹ́ lórí gbọmọgbọmọ à ń jí ní í gbé pàápàá jùlọ ìkọlù àwọn akẹ́kọ̀ọ́ ní nàìjíríà wọ́n ní nígbà tí àwọn wò ó àwọn rí i pé okòó-dín-ní-ẹgbẹ̀rin ó ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní nàìjíríà mọ́kànléní ọgọ́ta ló sì wà láhàámọ́ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí Amnesty International ló sọ bẹ́ẹ̀ wọ́n ní bí nàìjíríà ò bá sì tún ṣòkòtò rẹ̀ sán kó tán rẹ̀ kó lé dáadáa ó ṣeé ṣe, ṣe kí ètò ẹ̀kọ́ kó pakasọ fáwọn ìpẹ́ẹ̀rẹ̀ àti èwe lápá ibi tí wàhálà yìí ti pọ̀ jù ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ni wọ́n kọ sí. tọ́ ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ìròyìn tó wà ń bẹ̀ ẹrù rèé ó bá ba àwọn ọ̀jẹ̀jẹ̀ kínní ibú tó dàgàdàǹgbà tápá òrí ò fẹ́ ká mọ́ wọ́n ní last born covid nineteen hmm. èyí tó bí tá à ń gbàdúrà yìí pé kọ́lọ́ ń bá wa ran kó sì wọlé lọ pátápátá ká má gbúrò rẹ̀ mọ́. Ah wọ́n ní nǹkan tí ń ṣe orílẹ̀-èdè àgbáyé o lásìkò tá a wà yìí omicron ó ti wọ orílẹ̀-èdè mẹ́tàléníogún twenty three countries ìlómicron ti wọ̀ báyìí o kódà àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ gbogbo wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ètò àyẹ̀wò yìí pé ó omicron ó omicron ẹ tètè máa yẹ̀ wọ́n wò ní kíá pàápàá wọ́n hmm. béèrè fún yín pé owó. Oh, tá a fi tètè ṣiṣẹ́ lé e lórí tá a fi ra àwọn oògùn ra àwọn irinṣẹ́ àyẹ̀wò lọ́tún lọ́sìn àtàwọn òṣẹ́ tá a máa lò láti lè tètè kojú ẹ̀ kó má bàa lọ dàbí ìṣọwọ́jà bí ìjìwọ̀lú ti covid-19 ọjọ́ sí wọn nítorí omicron yìí náà omikomi lélẹ́yìí fẹ́ mú hmm. lọ́wọ́ ìṣọwọ́ bó sì ṣe ń kúrọ̀ rẹ̀ ó hmm. lágbára o ọlọ́run ṣàánú o ẹ̀jẹ̀ àṣà máa ṣọ́ra ṣe àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àjọ elétò ìlera àgbáyé WHO àwọn náà sọ̀rọ̀ yìí pé ìṣọwọ́ bí wọ́n ṣe ń ṣe àyẹ̀wò fún àwọn èèyàn fún wọn lábẹ́rẹ́ àjẹsára lórílẹ̀‐èdè nàìjíríà kò lọ dáadáa kò sì múnú wa dùn tó ẹ lọ tààràtà sójú ewé hmm. kínní ìwé ìròyìn the punch ńbẹ̀ ló wà. ọ̀rọ̀ ti àjàká òkúta àmọ̀ sí covid-19 tó gba gbogbo àgbáyé kan tí yóò sì yọ lẹ́wà nàìjíríà sílẹ̀ ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn ti Vanguard ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ni wọ́n láwọn ń kọminú wọ́n ń kọmi inú wọ́n sì ń kọmi òde lórí bí àwọn àjọ kan lágbàáyé ṣe ń pín abẹ́rẹ́ àjẹsára ti COVID-19 wọ́n ní wọ́n lo ti ìlànà lọ́fàmọ́jọ̀ wọn ò pín eré o wọn ò sì láre o torí pé àwa tá a jẹ́ adúláwọ̀ ọjọ́ ń pé wọ́n ń rẹ̀ nǹkan jẹ mọ́ wa lára hmm. wọn ò pín dáadáa dá ọ̀dọ̀ tiwa ó ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ tí omikirun náà wà ń bẹ̀ kọ́lọ́hún tó mọ̀ ṣọ́ wa ń bẹ̀ ni. ìròyìn kan rèé tó wà lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó sí ìlú Ìbàdàn tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àná ni a pé kí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adébáyọ̀ Aláò Akálà àti sẹ́nẹ́tọ̀ Òsíà Agboola tó fi mọ́ ẹni tí ó jẹ́ bíi gbajúgbajà olókoòwò Fẹ́mi Babalọ́lá tán máa ń pè ní jọ́gọ̀ kán máa lọ torí wọn ò ní ẹjọ́ jẹ́ lórí ẹ̀sùn eleven point five billion sẹ́ni àjọ EFCC tó fi kọ́ wọn lọ́rùn ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ló wà. <clears throat> fellow Nigerians wọ́n ní ètò òdìbò gbangba làṣáátá ti abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n ní kí wọ́n máa ṣe àmúlò àtàwọn àbá míì tí alága àjọ elétò òdìbò tòun ti gbìmọ̀ rẹ̀ tí wọ́n pe amọ̀tari rẹ̀ sí iwájú iléègbìmọ̀ aṣojúṣòfin àti iléègbìmọ̀ aṣòfin àgbáyé pé kí wọ́n gbéyàwó buwọ́lù lẹ́yìn ìgbà wọn buwọ́lù tán tí wọ́n tansikó ààrẹ sọ́dọ̀ ààrẹ pẹ́tọ̀ ẹ fòǹtẹ̀lù kó dòun wọ́n ti ké sí alága àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà pé yọjú náà sílé ni ó pẹ̀lú ìlànà gbangba làṣáta tẹ́ ẹ dábàá ẹ̀ níjọ́ síta àgbéyẹ̀wò ìyún bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun àmọ́ o ìròyìn eléyìí náà ó jẹ́ ìròyìn kan tó yanilẹ́nu díẹ̀ wọ́n ní àwọn àjọ kan bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń pè wọ́n ní Clean Up Nigeria wọ́n láwọn ni wọ́n máa mójútó bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bí wọ́n ṣe mọ́ hmm. tóní tóní tó ìgbà tí wọ́n gbé àwọ́ọ̀dù kalẹ̀ ipò kínní ipò kejì ipò kẹta ìpínlẹ̀ tó dọ̀tí jù lórílẹ̀‐èdè hmm. nàìjíríà eh. ìpínlẹ̀ kínní Borno ìpínlẹ̀ kejì Ọ̀ṣun ìpínlẹ̀ kẹta Kogi wọ́n ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ tó dọ̀tí jù lórílẹ̀‐èdè wa nàìjíríà èmi kọ́ ọmọ sọ àwọn clean up nàìjíríà ni wọ́n sọ ẹ lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti the punch tó jáde lónìí. ìròyìn kan bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Nigeria Tribune tí wọ́n ní ilé ẹjọ́ gíga tó jẹ́ tìjọba àpapọ̀ Federal High Court tó wà ní ìlú Àbújá àná ni a pàṣẹ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS pé ẹ jẹ́ kí Nnamdi Kanu tó wà láhàámọ́ yín kọ́ra àyè fẹ́lá nínú ọgbà yín tó wà lọ́hùn-ún wọn ni kó rí ìtura ju bẹ́ẹ̀ ṣe há gbọngbọngbọn lọ bẹ́ẹ̀ ni kọ́ra àyè ṣe ẹ̀sìn rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìmbẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà tún ti wá kéde fún gbogbo aráyé pé àjọ tó ń rí sí ìkànìyàn ní nàìjíríà tá a mọ̀ sí National Population Commission NPC wọ́n ní ìtànkánfẹ́ ra bẹ̀rẹ̀ lónìí tí wọ́n ní wọ́n fẹ́ mọ kààyàn pretest lásán ni kì í ṣe ìkànìyàn nísàn torí pé gbogbo ohun táwọn ti kó kalẹ̀ láti lò fún ìkànìyàn nàìjíríà òun ni wọ́n fẹ́ wò bóyá ó mú yes akànfẹ́ dẹ́ra wò ní o àìtí ìbẹ̀rẹ̀ sí ní kànìyàn gangan lójú ìwé kọkànlá ìwé ìròyìn nàìjíríà Tribune ọ̀gá àgbà yẹn yẹn iléeṣẹ́ ọlọ́pàá ìpẹ́tù àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni usman baba ti pé ẹ má jẹ́ ká tanra wa jẹ o ọlọ́pàá ní nàìjíríà ilé ò tó wọn o hmm. wọ́n ní ó dín díẹ̀ ní ìdá mẹ́wàá ọlọ́pàá tó wà nílẹ̀ wa nàìjíríà lórí ilé ilé gidi torí gbé. Hmm ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀. láti ẹ̀ tí bè sáná kì í sóògùn. Hmm. ẹ lọ báríkè wọn ẹ lọ báríkè wọn. ẹ lọ wo ntọ́ wà ń bẹ. wọ́n sì ń forí ṣe wọ́n fọrùn ṣe fúnlẹ̀ bàbá wọn. tó hmm. gbogbo ẹ̀yàn ọlọ́pàá ńlẹ̀ yìí ọlọ́run ọba kẹyìn o lẹ́yìn tẹ̀ ń ṣe eré. tẹ̀yìn tẹ̀ ń ṣe eré hmm. ọ̀dà bó ṣe láwọn. àjọ EFCC wọ́n ṣàlàyé pé ọ̀rọ̀ Fáyọ̀ṣe Òkúrewé ni kò ìkúregbò one point two billion naira ah ó wà lọ́rùn rẹ̀ aláyé ẹ tún yọjú sà a sì fẹ́ rí yín sà ẹni tí ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní wọ́n tún ké sí baba yìí pé ah, àlàyé wà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o tí wọ́n nílò láti wá ṣe lákàtà àwọn èèyàn hmm. báwọn àwo gédéńgbé lẹ́kọ̀ọ́ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ wọn lọ́lọ́pàá kan ńlọ́fẹ́ gba rìbá lọ́wọ́ tọkọ-tìyàwó ńgbà ó sì mú wọn mọ́lẹ̀ nbí wọ́n gbé bára wọn pò lọ́wọ́ níyàwó bá ń sọ pé no no no no no isi rọ́ǹgì isi rọ́ǹgì wọn nígbà tí yóò dò ìgbé bolẹ̀ hmm. bí ẹni wọn bí sílẹ̀ gẹ̀ẹ́sì pé kò jọ́ o àwọn ò lè sanwó rìbá wọn ni wọ́n mà ta arábìnrin yìí ń bọ́ lẹ́sẹ̀ ọkọ rẹ̀ ńkọ́ wọ́n sì sọ ọkọ wọ́n sọ di àkẹ́rọ̀ níbi tí wọ́n lù ú ṣeléṣe dé hmm. ààrẹ orílẹ̀-èdè yìí Aisha Buhari ìyẹn ti pè é pé ẹjẹ́ àṣẹ àgbékalẹ̀ ilé ẹjọ́ kan tí ó máa rí sí ọ̀rọ̀ àwọn èèyàn tó ń fi tìpátìkúùkù báni lájọṣepọ̀ ẹni ẹ̀ẹ̀kejì hmm. àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń hu ìwà kò tọ́ bíi kan gbọ́mọ kékeré mú kan fi ṣe nǹkan kí nǹkan ó yẹ kó ti yẹ yín wọ́n ní gbogbo orú àwọn nǹkan wọ̀nyí tí ìdájọ́ ọ̀tọ̀ bá wà tílé ẹjọ́ ọ̀tọ̀ wà tí wọ́n sì ń tètè ń ṣèdájọ́ wọn ní pápápá eléyìí ó lè mú kí ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n máa ń hurú rẹ̀ níwà wọn ó lè mọ́ sẹ́yìn lọ́pẹ́ mìíràn àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ké sí tá a kọ́kà hmm. fún yín lójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun yìí pé wọ́n ní kálága wọn yọjú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o sọ̀rọ̀ ó ní APC APC APC ẹ ti ń dá ọgbọ́n sílẹ̀ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ẹ̀fẹ́ fi gbèrú àwọn èèyàn látẹ̀yìn nínú ètò òdìbò tó ń bọ̀ lọ́jọ́ iwájú ńlá ẹ̀ ṣe fẹ́ kí ààrẹ Muhammadu Buhari kó buwọ́lu ìlànà yìí o ibẹ̀ lẹ́ẹ̀ ti wá àwọn àtàmọ́ àtàmọ́ kan tẹ́ẹ̀ fi mọ́ra wọn tí wọn ò bá sì lè buwọ́lu ẹ lè wọ́gbọ́n àti yíbò nínú ètò òdìbò gbogbo tó kù lọ́jọ́ iwájú àbí èmi kọ́ ọmọ sọ ọ́ Wike ńlọ ké gbàjarè sí aráàlú àti àwọn tó wà lágbọ́nrin ètò òfin àtàjọ elétò òdìbò yìí pé tó hmm. ṣé ọgbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí rèé yóò ṣojú àwa àtẹ̀yìn. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune wọ́n ní àwọn afurasí kan tí wọ́n jẹ́ bíi ehm, onífàyàwọ́ tẹ́gbẹ̀mí custom officer hmm. méjì ní September tẹ́ ẹ̀ bá gbàgbé ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ọwọ́ ti bà kan o agbègbè Yewa lọ́wọ́ ti bà á wọ́n ní ojúbọ Ògún lọ́lọ́ ibi ó ti lọ́ ń bẹ Ògún lọ́wẹ̀ pé kógun ọjọ́ kọ́mọ̀ jẹ́ kí ọwọ́ ba òun ní ẹ̀ náwó gbé polo rẹ̀ tẹ́sí la fà jáde kúrò mbẹ. Ògún gangan ló fún afọ́bàtì bá ṣe mú ọ. nbẹ <laughs> lójú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ìwọ láì <laughs> wọ́n pé wọ̀ ìwọ. ò hmm. ní lọ. pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń tẹ̀tì láti gba abẹ́rẹ́ àjẹsára ti covid nineteen wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ pé ẹ wá ọgbọ́n ni o tí àwọn èèyàn fi gba abẹ́rẹ́ yìí abẹ́rẹ́ àjẹsára covid nineteen. torí pé ìjọba àpapọ̀ kíyèsí pé ó ń ṣe kàmìkàmìkàmì lọ́kàn ẹlòmíì ṣé ká gbà á àbí ká má gbà á wọ́n sì ní àwọn fojúsùn pé ìdá àádọ́ta àwọn tó yẹ tó tọ́ láti gba abẹ́rẹ́ ọ̀hún ló yẹ kí wọ́n ti gbà á nígbà tí fi wọ ọjọ́ àkọ́kọ́ àbí oṣù àkọ́kọ́ nínú ọdún 2022 ìyún ń bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. Yorùbá bọ̀ ẹ sì mọ̀ pé àlàálẹ̀ àti àlàyé kúnnú ọ̀rọ̀ òwe àti àṣàmọ̀ Yorùbá wọ́n lọ́mọ tí baba bí tó gún bàbá ẹ̀ lọ́bẹ kò jẹ̀bi ẹjẹ́ àfura ọmọ tí baba bá bí ò jẹ́ hùwọ̀ èpè àwa ni ká má gbàgọ̀jẹ̀ oyúnkóyún ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí ó wá yí dà sódì kejì. So bàbá kan màmá rèé tó ki ọmọ rẹ̀ mọ́lẹ̀ tó sì hmm. bá a ní àjọṣepọ̀ tìpátìkúùkù ńpínlẹ̀ Ògùn ńgbò ṣe tán wọ́n béèrè lọ́wọ́ bàbá wọ́n bá fẹ́ fún wọn ní owó bàbá pé ah, ẹ dákun ẹ ṣe lóko òru ẹ má jẹ́ ó jáde wọn ni ah, hmm. ọ̀ràn míì ló tún dá yìí again and again ńgbà wọn wá fà lọ fà bọ̀ pé bóun lọmọ ìṣe jẹ́ wọ́n kì í ṣe ọmọ òun o ọmọ ní bàbá òun gangan ni o ìyá òun báyìí kà sábàyìí kà òdì ló ṣe jẹ́ ṣùgbọ́n eléyìí bàbá òun ni ọmọ ọdún mẹ́tàdínlógún ni bàbá rẹ̀ fi tìpátìkú kò bá lájọṣepọ̀ bàbá bá ní òun kọ́ lòun bí kì í ṣọmọ òun ha ha èsì ò níbo la yẹ òun lọ kò yé ni tó òun. Hmm, tó ìròyìn kan bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tán pé lẹ́yìn ọdún méjì tí gbajúgbajà olókoòwò ni Alhaji Jimoh Ibrahim Inaolaji ti kú tí wọ́n sì ti sìnkú ẹ̀ wọ́n ní wọ́n ní láti ti wú òkú bàbá jáde o wọ́n fẹ́ lo ẹ̀yà ara rẹ̀ kan láti fi ṣe tán pè ní DNA fáwọn ọmọ kọ́mọ̀dé pé wọ́n pin ogún fọ́mọ àlè ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ìròyìn kan bẹ tá a máa ń kà lọ́sàn-án hmm. wọ́n pe ìròyìn àgbọ̀ má lè lọ hmm. àgbọ̀ padà sẹ́yìn hmm. àgbọ̀ ṣe a àgbọ̀ ṣe òun ó tán. ajá balẹ̀. ajá balẹ̀. àṣálẹ́ ọjọ́ kẹlẹ́lẹ́ ìtẹ́ gbọ́dọ̀ miss nínú Ìbàdàn race banquet olùkú kọ́lá jáde sẹ́wọ́lẹ̀ jésù. àtọ̀pọ̀ ìràwọ̀ olórí ẹ̀mí gospel shabak náà. létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december. àwọn olórí ẹ̀mí ti gbáradì. eagle zee wisdom prophetess bisi aláwìyé àlùkò. adégbòdù tuwe sọládì adélèké. ṣètò akéwàndé yẹmi sígbàjọba. dídèmí ọlọ́ba boys ọlọ́run wòlíì àgbà. pepper boys asaf wire pẹ̀lú eaglet stepper. ajá sunday tó ń bọ̀ yìí fifth december ìyìn tó láwùdà ní praise banquet ìtọ́dún yìí o. pásítọ̀ joseph akíákíá dé lólùgbàlejò bukola akíádéṣẹ́wọlé jésù. láfihàn praise banquet yàn. open field tó wà lọ posted leland company yánni church ìbàdàn. láti máa pàdé nínú ìyìn oníwákàtí méje. látàgọ mẹ́sàn-án lè sà. pásítọ̀ joseph akíákíá dé bàbá eagles. yóò sọ pé kí gbogbo wa kóra jọpọ̀. kájọ ní ọlọ́run mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change tailor ẹ̀ ni. èmi màá ní tailor ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion designing tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lórí lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh na láìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt. tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ́kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù aláṣepé aláṣepé aláṣepé. aláṣepé jẹ́ fún mi sá. ìpàdé àdúrà alágbára lè ti wọlé fún ìgbà tó kẹ́yìn lọ́dún twenty twenty one. aláṣepé ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan fún ọ̀sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta mẹ́ta ló máa ń wáyé. aláṣepé ìpàdé yóò gbéra sọ ní monday ọjọ́ kẹfà sí wednesday ọjọ́ kẹjọ ní oṣù kejìlá fún ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹtàlá sí wednesday ọjọ́ kàndógún fún ọ̀sẹ̀ kejì tí ìṣòro yóò wáyé ní friday ọjọ́ kẹtàdínlógún bẹ̀rẹ̀ láti agbọ́kànlá àbọ̀ alẹ́ dilẹ̀ mọ́ kedere monday ogúnjọ́ sí wednesday ọjọ́ kejìlélógún ní ọ̀sẹ̀ àṣekágbá aago mẹ́sàn-án àárọ̀ nípàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday fún ọmọ ayọ̀ ní aago méje àbọ̀ aláṣepẹ́ àkórí aláṣepẹ́ di december yìí ni kànga ìbùkún tí kò ní òdiwọ̀n the well of immeasurable blessing so ti rí pé ìrètí sì wà fún ọ ní ọdún yìí akọrin ìjọ wa àti ọ̀pọ̀ àwọn akọrin ẹ̀mí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú orin àti ìyẹn nígbà tí olúwa yóò máa lo bàbá wòlíì aa olúwa fẹ́mi ọba bàbá aláṣepẹ́ reverend adedeji king pastor eo aluko pastor eso akisanya láti inú ọ̀rọ̀ àti pastor ṣẹ́gun alọ́yàn pastor kọ́lábàdà pastor john adégbòtolúwa ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì amos akíndélé olúwa fẹ́mi ọmọ bàbá aláṣepẹ́ jẹ́ olùgbàlejò àgbà ìsútí aláṣepẹ́ sọ̀kalẹ̀ yìí tètè wá bu tiẹ̀ níbẹ̀. ó kọjá <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso laarin university of education ijagun ogun state dey admit candidates for certificate certificate and diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ọba mi máa ń lòrè jẹ́ kí tẹ̀yìn mi dára. èyí ni láti kéde ìpapòdà bàbá wa bàbá bàbá wa late superintendent apostle simeon abidola adesiyan ẹni tó sùn nínú olúwa lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún twenty twenty one lẹ́ni ọdún márùndínláàádọ́rùn-ún àìsùn onígbàgbọ́ máa wáyé ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún twenty twenty one bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ nílé olóògbé opposite ògoolúwa special bread odò ọmọ kò so ìpẹtùmọdù ní ìpínlẹ̀ ọ̀ṣun tí ètò ìsìnkú yóò sì wáyé ní ọjọ́ ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún twenty twenty one bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní gbọ̀ngàn ìjọ the sacred cherubim seraphim church st andrews cathedral orígbòmọdé parish ìfẹ́dàwápọ̀ district church council alágbàyún ìpẹ́tùmọ́dù tí ìwẹ̀jẹ̀wẹ̀mú yóò sì wáyé ní cns grammar school opposite ife north local government secretariat ìpẹ́tùmọ́dù olùkéde taiwo adéṣiyan bàbá ìní olúwa fún gbogbo ẹbí ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé Limited Nature's Field ló ń pin àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. bàbá kàmí yẹn. ọpẹ́ sí ọlọ́run fún ìgbésí ayé rere ẹbí ọlágúnjú àti adélábù kéde papòdà màmá wa màmá màmá wa abiyama bọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ màmá wa àlàkẹ́ ọlágúnjú aka màmá òjò ẹni tí ó mí kalẹ̀ hẹ́n ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún yìí lẹ́yìn ọdún méjìlélọ́gọ́rin lókè pẹ̀ bí ayẹyẹ kan yóò ṣe lọ rèé o friday december three twenty twenty one àìsàn alẹ́ onígbàgbọ́ nílé olóògbèrò two house three adéwọ̀lú area ẹgbẹ́dọ̀lú òǹbàdàn laago mẹ́rin ìrọ̀lẹ́ saturday december four ayẹyẹ ìsìnkẹ́ yóò wáyé o ní number twenty two fanáwálé ọlọ́yà street àpẹtẹ nìbàdàn láago mẹ́jọ òwúrọ̀ ní kété láyé ìsìn làá màmá gẹ̀gẹ̀ wọlé ìkẹyìn lápẹtẹ yìí kan kí àwẹ̀jẹwẹ̀ mú tó wá ní kusorak hall seven ní Ifẹ̀ road kúkúmọ̀dá lẹ́gbẹ̀ẹ́ ilé epo nìbàdàn sunday december five ní ìsìndùkú àwẹ̀yẹ o ní christ service church ọlọ́dẹ adégbàyí nìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti ọmọ ló gbẹ̀yìn wọn ìpàdé tó di ọjọ́ àjíǹde o níbi tí ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájayé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ ajẹ́wọlé. wòlíì àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings line travels and nílé iṣẹ́ máa bá sọ pẹ̀lú ìrọ̀rùn. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ jẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlíì àgbà mc ninety artist tó fi mọ́ MC Slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn kọ̀mẹ́díà wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega European tour ẹ lè kàn surface kings fly tó wà ní ten eighteen and nineteen Doka Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank oríta challenge Ìbàdàn tàbí branch office Latmore building new garage Abẹ́òkúta road Àpáta Ìbàdàn zero nine zero six one one zero zero zero five two WhatsApp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin COVID látẹ̀lé o December ọdún yìí la máa lọ ó máa lóyin ládùn. gbádùn àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos. àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ̀yin náà lórí ọ̀fẹ́ àti lọ darapọ̀ pẹ̀lú wa lórí ẹ̀rọ ayélujára Facebook wa ti Fresh FM Ìbàdàn ẹ máa wò kétékété kẹ́ẹ̀sì máa gbọ́ ẹ bá like ẹ bá kọ́mẹ̀ntì ńbẹ̀ bóun gbogbo ṣe ń lọ rèé ẹ wá já ṣe àwọn ìròyìn tá a ti fún yín lápá ẹ̀ ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí máa kó yòókù fún yín bí ìgbà tí yẹn bá rí iṣu tó tún pẹ̀mùpẹ̀mù tó wá wá ìkẹ̀tẹ́sẹ̀gbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọṣẹ̀rí. gbàgede ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch ń bẹ̀ ńlẹ̀ mi ti fẹ́ gbé ṣẹwọ́ o ọ̀rọ̀ sì rèé níbi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ omicron o omicron hmm. wọ́n ní ọmọ tí kòró bí wọ́n ní ọlọ́mọdé ọjọ́ kòró ni o kọ́lọ́n sì tètè bá wa ká bánà rẹ̀ ní pápápá àwọn tó jẹ́ gómìnà gómìnà láwọn ìpínlẹ̀ gbogbo báwọn náà ṣe ń gbọ́ pé ẹrù bá bá ọ̀jẹ̀jẹ̀ kan tún milẹ̀ bọ̀ gbìgbìgbì wọ́n ti bẹ̀rẹ̀ sí í kó iṣẹ́ wọn láti ibi tó gbé wúwo wípé tọ̀ ní ìpínlẹ̀ àwọn o àwọn gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ sí í ṣe àwọn àyẹ̀wò fínífíní tẹ̀síwájú kọjá bó ṣe wà látàtẹ̀yìnwá àmọ́ ọ̀dá owó awo olókun ó ṣeé ṣe kó fẹ́ fa sábàbí ńlá wọn ṣe ń bẹ̀bẹ̀ hmm. láti ọ̀dọ̀ ìjọba òkè àtàwọn tí ó bá rí jájẹ láwùjọ wa yàtọ̀ fún pákó pé ẹ dákun ẹ ṣùgbọ́n àjọba o kó tó di pé ọ̀rọ̀ yìí yóò tún gbẹnu tán kọ sísọ tọ́lọ́hún ò sì ní jẹ́ káríró ẹ̀ ìpínlẹ̀ Cross River Benue Delta Akwa Ibom àwọn ti sọdúnmọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí E, e, iṣẹ́ ìwádìí àti àyẹ̀wò tòun ti fífúnni lábẹ́rẹ́ àjẹsára ó sì ń tẹ̀síwájú lọ́nà tó peléke lọ́dọ̀ tàwọn pẹ̀lú àwọn àyẹ̀wò alágbára débi pé bàbá ti kẹ́fìn rẹ̀ káyọ̀tì múrú ń tàn sí ibùdó òfin wọ̀ ká sì tọ́jú ẹ̀ ní pápápá kárayá gágá ni o. nígbà tí àjọ elétò ìlera àgbáyé World Health Organization nígbà tí wọ́n bẹ̀ sí ti wọ́n ní ṣé ká má tanra wa jẹ orílẹ̀-èdè mẹ́tàléní ogún ọ̀tọ̀ọ̀tọ̀ twenty three countries ìní wọ́n ti ní àìsàn ti Omicron ló ti rápálá hmm. wọbẹ̀ lọ́wọ́ tá a wà yìí ọjọ́ ìsinmi Sunday ní Canada ń sọ tiẹ̀ yìí pé ìpele àwọn tó jẹ́ bíi arìnrìn-àjò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe àyẹ̀wò fún tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì rí i pé wọ́n ti fara kógọ̀ jẹ́ kínní tà ń sọ yìí wọ́n ní ní North America ó ti wà ń bẹ̀ Nàìjíríà ó ti wà ń bẹ̀ Egypt ó ti wà ń bẹ̀ Malawi wọ́n ní àwọn arìnrìn-àjò tó ń wá láti ẹkùn wọn òun wọ̀nyí pa wọ́n ti gbé kọ́kọ́rọ́ sí ẹnu òlóró wọn pé lásìkò tá a wà yìí o èèmù kò jọ o wọn ò lè láǹfààní àti wọlé mọ́ ọjọ́rú Wednesday ìjẹta wọ́n ní wọ́n tún kéde míì pé Omicron wọ́n tún rí o ní South Africa tí wọ́n ti ní ó gbé húlẹ̀ wá wọ́n tún rí àwọn kan náà ń bẹ̀ tó ti farako ńgbà wọn wá sí gbogbo àwọn orílẹ̀-èdè èyí tó ti wọ̀ lọ jákèjádò àgbáńláyé wọn ni àkórajọ papọ̀ gbogbo orílẹ̀-èdè tó ti tọrùn bọ̀ báyìí ó mẹ́tàléní ogún twenty three àwọn tó wá jẹ́ èèkàn kùgbò lábala ti ọ̀rọ̀ ètò ìlera àwọn náà sùn àjọ elétò ìlera àgbáyé ńgbà tí wọ́n sọ tí wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà gan pa ó yẹ ká tètè lọ ṣiṣẹ́ láwọn agbègbè ìgbèríko léyìí tó jẹ́ pé òye kínní yìí òye tí wọ́n ń fara kínra fara rúnra tí wọ́n ń wò pé bóyá kò sí nǹkan tí ń jẹ́ covid nineteen wọ́n ní ha ha covid bẹ́ẹ̀ wọ́n ní ẹ ká wò Democratic Republic of Congo Ethiopia South Sudan àtàwọn báńbáwọn náà lọ àwọn orílẹ̀-èdè wọ̀nyí náà ń ṣe ni wọ́n ń ṣe yọ̀bọ́kẹ́ yọ̀bọ́kẹ́ láìmọ̀ wípé nǹkan ti rápálá wọlé wọ́n ní ẹ mọ́ sùn Omicron ọmọ tí covid nineteen bí ìyàkúyà ní o ìṣọwọ́ bóun náà ṣe ràn mọ̀mọ̀mọ̀mọ̀ bó ṣe sáré wọ ìpínlẹ̀ bó ṣe sáré wọ orílẹ̀-èdè mẹ́tàléní ogún yìí ó yà wọ́n lẹ́nu hmm. jọjọ arìnrìn-àjò tí ó bá wá wá sí orílẹ̀-èdè wa nàìjíríà náà àyẹ̀wò ọ̀hún ẹ gbọ́dọ̀ jẹ́ kó gíríkì bíi bẹ́ẹ̀ kọ́ kí wọ́n má tún lọ fi agbádá kókó kúkó wọlé bíi tàtẹ̀yìnwá hmm. ọlọ́run o àánú rẹ là ń béèrè fún lórílẹ̀‐èdè yìí o àtààbò rẹ àtààbò tó dájú ọ̀rọ̀ ń gbẹnu hmm. tán bọ̀ o ìròyìn tó ọkà tán bẹ lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune embassy rí ìwé ìròyìn ti Vanguard mú mo fojú gan ní ìròyìn ọ̀hún náà ń bẹ tí wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà ti ń rọ àwọn ìjọba àpínlẹ̀ pé kí wọ́n wá ọ̀nà lábẹ́lé tí àwọn èèyàn ní fi máa ń sá fún abẹ́rẹ́ àjẹsára COVID-19 torí pé àwọn torí pé COVID-19 tún ti ń bí àwọn ọmọkọ́mọ kan abẹ́rẹ́ àjẹsára sì nìkan lọ náà tá a lè lò láti fi dènà ìtànkálẹ̀ àrùn yìí mínísítà torí fún ọ̀rọ̀ ètò ìlera nílẹ̀ wa nàìjíríà dr ozage ehanire ló ń sọ̀rọ̀ ọ̀hún ìlú àbújá ló ti ń sọ tó ń sọ̀rọ̀ pé àfojúsùn ìjọba àpapọ̀ ni pé ìdá àádọ́ta àwọn tó ti tó gba abẹ́rẹ́ àjẹsára covid nineteen, nígbà tí ó bá fi di oṣù àkọ́kọ́ lọ́dún 2022 ó yẹ kí wọ́n ti gbà á àmọ́ pẹ̀lú bí àwọn èèyàn ṣe máa ń ṣe kámikàmìkámi lórí ọ̀rọ̀ ti abẹ́rẹ́ àjẹsára yìí wọ́n ní bí wọ́n bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kan rí i pé àwọn tó tọ́ sí wọ́n gbà á ó ṣeé ṣe kí àfojúsùn ọ̀hún kó dakùn délẹ̀ ẹ̀hánirè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ṣẹ́rí àjẹsára abẹ́rẹ́ àjẹsára nìkan lọ́nà tá a lè gbà láti fi bọ́ lọ́wọ́ wàhálà ti covid nineteen tí ń jà rìn tó tún bí ọmọkọ́mọ káàkiri yìí kò ṣàbẹnu àtẹ́lu bí àwọn tó wà lókè ní ìjọba àgbáyé bí wọ́n ṣe ń rẹwà àtàrẹwà jẹ nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé abẹ́rẹ́ àjẹsára tó yẹ kán fi ránṣẹ́ sí wa wọn ò fi bẹ́ẹ̀ fi ránṣẹ́ sí wa tó ọ sọ̀rọ̀ ó ní nígbà tí ó fi di November twenty seven ọdún tá a wà yìí bíi mílíọ̀nù márùn-ún ní Nàìjíríà ló ti gba iṣẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára ọ̀hún ìyún ìyún first dose ó ní tabasi ní káwó méní méjì mẹ́ta three point four million làwọn èèyàn tó ti gba méjèèjì tán nílẹ̀ wa nàìjíríà ó ní tabasi gbé three point four million hmm. fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú iye tá a jẹ́ nàìjíríà hmm. wo sokori jìnnà o ó jìnnà sí la o <laughs> hmm. kìíní jìnnà sí la wọn ọlọ́run ó ṣàánú wa. Hmm. ojú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune mo fẹ́ ṣẹwọ́ gangan ẹ mọ kí wọn lẹ́yìn lẹ́ẹ̀kan bí ọdún ṣe ń lọ sópin yìí Dr. Gbèsàbí tá à ń gbàdúrà pé ká ṣọdún ayọ̀ àjọ Amnesty International wọ́n gbé ọ̀rọ̀ kan jáde ọ̀rọ̀ ńlá ni àjọ ọ̀hún ni mo ń wòye bí nǹkan ṣe ń lọ ní gbogbo àgbáyé tó sì jẹ́ pé wọ́n máa ń jábọ̀ ohun tójú wọn tó wọn ni gbọmọgbọmọ à ń jí ní í gbé pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ó ti ń jẹ́ kí ètò ẹ̀kọ́ kọ́ pakasọ lápá abẹ́hùn wọ́n sọ̀rọ̀ àná tọ́ọ̀sì ni wọ́n sọ wọ́n ní àwọn kà ní méní méjì pé pẹ̀lú tó wà lákọ́ọ́lẹ̀ àwọn yóò ti tó okòó-dín-ní-ẹgbẹ̀rin ìyún seven and eighty ọmọ tí wọ́n ti jí gbé tabanikawa kaye tí wọ́n ti gbẹ̀mí rẹ̀ láhàámọ́ ó ní àwọn ọmọ tí wọ́n ti gbẹ̀mí wọn tí àwọn gidi ń gankú tó jí wọn gbẹ̀gbẹ̀mí wọn yóò tó mẹ́wàá ó ní àwọn tó ṣì wà láhàámọ́ tíjọba àpapọ̀ lẹwa nàìjíríà ò tí ì rojútu sí bí wọ́n ó ṣe já wọn gbà láwọn akẹ́kọ̀ọ́ ni o táwọn mọ̀ o wọ́n ní wọ́n mọ̀ lọ bíi mọ́kànléní ọgọ́ta sixty one wọ́n ní kò sí ọmọ tó yẹ kó ní ìlà kọjá tàbí kó fojú winá tí ọmọ ń fojú winá tí ìpẹ́ rẹ̀ ń fojú winá nílẹ̀ wa nàìjíríà bẹ́ẹ̀ ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ bọ́ọ̀bá ọ̀pá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀ kí ló dé gan ó ní ilẹ̀ wa nàìjíríà ti ń já àwọn ìpẹ́ rẹ̀ kulẹ̀ ní gbogbo ọ̀nà èmi kọ́ mọ sọ Osai Ogiho tó ń jẹ́ ọ̀gá kan ní Amnesty International lẹ́ka ti Nàìjíríà ń lọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó bẹnu àtẹ́lu bí àwọn tó wà lókè téńté nílẹ̀ wa Nàìjíríà àwọn tó wà nípò agbára bí wọ́n ṣe ń já àwọn ìpẹ́ rẹ̀ kulẹ̀ Amnesty International sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n wà ní ipò agbára nílẹ̀ wa Nàìjíríà ni wọn ò ṣe ojúṣe wọn bó ṣe yẹ kí wọ́n ṣe é torí ńgbà táwọn bẹ̀rẹ̀ sí ní kàní mílí méjì mẹ́ta àwọn rí i pé mọ́kànléní ọgọ́ta sixty one ń la wọn mọ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà tí wọ́n sì wà ní àhámọ́ di bá a ṣe sọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí àwọn kan ti kọlu àwọn iléèwé tí wọ́n sì jí wọn kó wọ́n ní ìdí abáre tó fi jẹ́ pé tẹ́ ẹ bá ń fi ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ àwọn ọmọ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà wọ́n gùjì ka ọrùn ni tàbí kí wọ́n yàká sí yín pé ta lẹ fẹ́ gbẹ̀mí ẹ̀ ohun tí ọmọ ti fojú winá àti táwọn ẹ̀kọ́ rẹ̀ ti fojú winá ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà nípa látọwọ́ àwọn ajínigbé yìí àtàwọn tí wọ́n ń kọlù wọ́n ní ọ̀nà tí ò bófin mu yìí ó ti jẹ́ kí ètò ẹ̀kọ́ kọ́ yọ kúrò lọ́kàn wọn ó ní wọn ò wá ṣe pé iléèwé nìkan ni wọ́n ń kọlù tán bá lọ sí ilé ibi tí wọ́n ń kó àwọn ọmọ tí ò níyà sí orphanage homes ó ní iṣẹ́ ni wọ́n ń kọlu àwọn ilé yìí tí wọ́n ń jí àwọn ọmọ kó kúrò ibi ìjọsìn wọ́n ní wọ́n ń lọ bẹ̀ ibi wọ́n ti ń kọ́mọ ní kéwú wọ́n tún ń lọ bẹ̀ ó ní àwọn ọmọ wàá wà ní àìjẹun àìmu àìrí ètò ìlera tó gbópọn ní ọ̀pọ̀lọpọ̀ oṣù wọ́n sì wà ńbẹ̀ tàbí àwọn alágbàtọ́ wọn làwọn tí wọ́n jí wọn gbé òtún mọ́ bá sọ̀rọ̀ lórí aago pé ẹgbẹ́ oúnjẹ wa o ẹgbẹ́ rẹ̀ sì wá afẹ́ ẹ̀wà afẹ́ kerosene hmm. tí wọ́n bá fẹ́ gba ọmọ yín kúrò lákàtà wa wọ́n ní níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ òjìhó sọ̀rọ̀ ilẹ̀ kún ó ní láwọn apá àríwá ilẹ̀ wa nàìjíríà àkàìmọye àwọn míì tí wọn ò lè fi ọmọ wọn sílé ẹ̀kọ́ torí pé ọmọ ẹni sọnù ọmọ ẹni kú ọ̀sán ju ọmọ ẹni sọnù lọ ó ní kí la wá fẹ́ sọ nígbà tí òbí bá fọmọ sílé ìwé tọ́jẹ́ pé ìròyìn láabi ńlọ́padà wà ń gbà lẹ́yìn ọmọ ọ̀hún lẹ́yìn ọ̀rẹ́ yìí pé wọ́n ti gbẹ̀mí ọmọ rẹ̀ tàbí wọ́n ti jí ọmọ rẹ̀ gbé ó ní àwọn olùkọ́ àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ pé wọ́n sanná ní ara kó tó di pé wọ́n rí owó fi rán ọmọ lọ léèwé ni wọ́n tún wá máa béèrè oúnjẹ tàbí máa béèrè owó ìdóòlà ọmọ lọ́wọ́ wọn ó ní ọjọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ ọmọ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ní mí túpe túpe túpe tó sì ń wò béúbéú bíi fìtílà tí epo ti fẹ́ tẹ́nu ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ iléèwé ni wọ́n ti tì pa táwọn míì sì sọ pé àwọn ò lè padà síbẹ̀ mọ́ láéláé wọ́n ní ohun tí ọmọ míì tiẹ̀ ti wá fojú winá ó ti kó sí ní agbárí débi pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá rántí ó lè bú ẹkún tẹ bá sì fọ̀rọ̀ iléèwé lọ ó lóun ò ní lọ́mọ ni ó sọ̀rọ̀ nípa ẹnìkan tó jẹ́ bíi olùkọ́ ní primary school kan níbi tí ó ti ń kọ́ ẹ̀kọ́ ó ní ẹ wò ó àwọn ọmọ tí wọ́n jí kó kúrò ní ọ̀dọ̀ tiwa tá a bá ní kàkà wọ́n okòóléní ọ̀ọ́dúnrún ó dín mẹ́ta three hundred and seventeen òní ẹ jí kó ó ní wọ́n jí wọn kó ní February twenty six twenty twenty one ní ìjọba àbílẹ̀ kan ní Samfara Amnesty International wá sọ̀rọ̀ ó ní ètò ààbò wa tiẹ̀ ti wá tán yányán tó jẹ́ pé ẹ̀mí àwọn ọmọ òde mọ́ tí wọ́n bá lọ sílé ìwé hmm, ó ní ọmọ kan ọmọ ọdún márùndínlógún ni fifteen years old ó ní ohun tí ojú rẹ̀ rí nígbà tó fẹ́ jàjàbọ́ kúrò lọ́wọ́ àwọn tó jí wọn kó ẹni lọ́lọ́ọ̀kan ó ní ọmọ òun wá sọ pé ọlọ́run ò ní jẹ́ kóun padà sí skul mọ́ láíláí ó ní bóun bá tiẹ̀ wá lọ léèwé kì í sapá abẹ́ lòun ó tún lọ léèwé o òun ò sì ní lọ sí léèwé aláwọ̀sùn boarding school ó pé òun kóun mọ̀ lọ láàárọ̀ kóun sì mọ̀ dé lọ́sàn-án ọ̀rọ̀ pọ̀ ńbẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí Òjìhó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé bíjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà ò bá wà nǹkan ṣe sí ètò ẹ̀kọ́ tó ti mẹ́hẹ̀ lápá àríwá ilẹ̀ wa Nàìjíríà kan rí pé ètò ààbò wà fáwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ sílé ìwé ńbẹ ó ṣeé ṣe o kọjọ́ ọ̀la àwọn ọmọ tó wà lápá àríwá ilẹ̀ Nàìjíríà pàápàá jùlọ láwọn iléèwé tí ìkọlù ti ń wá gbọmọgbọmọ yìí kọmọ mi túpetúpe ọ̀rọ̀ pọ̀ ńbẹ nínú ìwé kọ́bọ̀ eléyìí kì í ṣe ìwé kọ́bọ̀ ìwé Nigeria Tribune ní ah, <laughs> ojú ìwé kejì rẹ̀ ibẹ̀ ni ọkọ̀ sí. alright ẹ jẹ́ àtẹ̀ sọ́wọ́ iwájú ojú ewé kẹrìnlá ìwé ìròyìn ti The Punch mo wà mo tún wáá gbé ojú ewé keje ìwé ìròyìn ti Daily Sun lọ́wọ́ ìròyìn méjèèjì tó jọ jẹ́ ọ̀kan náà ibi ó gbé fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹ gbọ́ lórí ọ̀rọ̀ ti àbádòfin kan tí ń retí pé kí ààrẹ Muhammadu Buhari ó buwọ́lù kódòun ká máa ṣàmúlò ìlànà yìí láti fi dìbò ení nínú àwọn àbádòfin ọ̀hún rèé o ètò òdìbò tá a máa dì ètò òdìbò gbangba làṣà ta fún alábẹ́nudé wọ́n ní ìkejì bíi rẹ̀ ńlẹ̀ ètò òdìbò bó bá ṣe ti ń lọ lọ́wọ́ kí á máa kéde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára kí kálukú ó sì tètè mọ̀ bá rẹ̀ ẹni wọlé ó ti mọ̀ gan kí wọ́n tó kéde rẹ̀ kó ti wọlé ẹni tí ó sì wọlé yóò ti tètè máa ṣa irú rẹ̀ jọgba hmm. ilé ìbá rẹ̀ lọ wọ́n ní ibi tí nǹkan wá dé dúró lẹ́yìn ìgbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà buwọ́ lù ú tán tí wọ́n ní kí ààrẹ Muhammadu Buhari náà buwọ́ lù ú ọ̀rọ̀ kan wá jẹ padà wá ìjẹ́ tí ọ̀rọ̀ òun ó sì jẹ padà wá òun ó mú lọ́wọ́ rèé o wọ́n ní ńgbà tó ti ń di pé àwọn kan láàrin àwọn gómìnà gómìnà ńlẹ̀ wa Nàìjíríà tí wọ́n ti ń lọ ké sí ààrẹ Muhammadu Buhari pé ẹ dákun dábọ̀ ẹ má buwọ́lù kíní ìtẹ́ bá buwọ́lù yọ padà ní ìlàyẹ̀bú wọ́n níbẹ̀ ló yẹ kéèyàn ti gbé fura ńgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í sin olùkú wọn lọ hmm. wọ́n ní ẹni tó lọ kírun wọn lọ́gànjọ́ tẹ́lẹ̀ ó ti yẹ kó fura yé pé yóò fẹsẹ̀ kó nǹkan ni àwọn ọmọléègbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà lásìkò yìí wọ́n wá ké sí alága àjọ elétò òdì wípé kó yọjú o sí iwájú iléègbìmọ̀ kó wá ṣàlàyé pé bó o ní owó tí wọ́n máa ná lórí àwọn ọ̀lànà yìí yóò ṣe lọ sí káwọn wá wò pé tá a bá ń di ètò òdìbò gbangba làṣáta direct primaries láti máa fi fa ọmọ òye kalẹ̀ tó sì jẹ́ pé tá bá ti ń dìbò lọ́jọ́ iwájú kí apá ni wọ́n máa kéde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọgbọ́n oníkádásí ìgbésẹ̀ oníkágbé wọn ni bí wọ́n ṣe ti ń sọ eléyìí lọ́wọ́ ń làwọn èèyàn kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP làwọn náà ti ní ha àtàǹbàkúbàkú àlà wọn ti tún ń bá kàn bọ̀ èyí gan ló gbé wa dójú ìwé kẹ̀ńlá ìwé ìròyìn ti The Punch níbi tí Wike hmm. gbé sọ̀rọ̀ gómìnà pínlẹ̀ Rivers Nyesom Wike ń ẹ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí rèé o èké dáyé àáṣà dàpò mu ṣé bẹ́ẹ̀ ṣe máa ti ọ̀rọ̀ yìí tí ó sì máa lọ rèé nígbà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ti buwọ́lù nǹkan tó kún kí ààrẹ Muhammadu Buhari náà kó sì dọ́gbọ́n tiẹ̀ náà yí pé òun buwọ́lù o kó di nǹkan tá a máa ṣàmúlò nínú ètò òdìbò gbogbo tá a máa dì lọ́jọ́ iwájú ẹ wá fẹ́ máa fi ṣàtàtà ó ti wá di kí ààrẹ Muhammadu Buhari kó máa ní òun nílò àmọ̀ràn láti ọ̀dọ̀ àjọ elétò òdìbò hmm. kóhun tó buwọ́ lù ú èló ni ó na wọn ni ha orílẹ̀-èdè nàìjíríà a máa fẹ́ràn ẹ̀ tán o nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ìta gbangba wálíà ló ti ń sọ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nílẹ̀ yìí AIT nígbà tó ń sọ̀rọ̀ ní Port Harcourt lọ́jọ́bọ̀ thursday àná nígbà wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà fún kété tó parí náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́ka ti ètò ìròyìn special assistant on media Kevin Ebiri ńlọ náà fi àtẹ̀jáde síta léè tó fi ti ọ̀rọ̀ wúndì ó ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n tún fẹ́ máa dá ọgbọ́n láti lè ṣàparùtù nínú ètò òdìbò ọdún 2023 ńlẹ̀ tí wọ́n bá bọ̀ yìí o ebi àwọn aṣòfin ilẹ̀ wa Nàìjíríà ohun tá a yàn wọ́n fún ni pé ẹ lọ sójú ẹkùn kálukú yín kẹ́ ẹ sì ṣe òfin tẹ́ ẹ bá sì ṣòfin ọ̀hún tán ẹ buwọ́lù káàrẹ Muhammadu Buhari náà nítọ̀ mo rí i pé ẹ wá re kí wọ́n sì buwọ́lù kí wọ́n máàkì rẹ̀ èé wá ṣe tí ààrẹ Muhammadu Buhari dípò pé kí ààrẹ buwọ́lù tá ààrẹ ṣẹ̀ tí wọ́n sọdúnmọ́ ìpín ẹ̀dá alága àjọ elétò òdìbò kí nílé ìgbìmọ̀ ṣe pé àmọ̀ràn tí alága àjọ elétò òdìbò bá fún wa náà ni ó mú kí wọ́n ká mọ ibi tá à ń rìn sí wọ́n ní ṣe bí ọ̀dọ́ alága àjọ elétò òdìbò àtàwọn ìgbìmọ̀ rẹ̀ tòun ti àwọn tọ́rọ̀ kàn lé ìgbìmọ̀ asòfin àgbà ni wọ́n jọ ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ àbá òfin ọ̀hún wípé yóò lè mú kí lọ síwájú bá wa lábàlẹ̀ ètò ìdìbò èwo làbọ̀ràn tó máa tó wá pè wọ́n padà yìí pé ẹ wá gbà wá nímọ̀ràn níta bá ṣe o ṣé owó rẹ̀ ṣé ò ní gun pájù ṣé ò ní ní wá lára èlò láàánà gan láti bóyá bùkátà rẹ̀ wọ́n ní hmm, hmm, nàìjíríà ẹni ọgbọ́n mẹni ọgbọ́n ẹni ọgbọ́n hmm. ni ọ̀mọ́ra wọn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá sọ fún ẹni tó gọ̀ kó gọ̀ yóò dìjà. yóò dìjà o yóò dìjà tí ó láriwo lọ ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti nàìjíríà Tribune ìròyìn kan wà ń bẹ̀ fáwọn tó bá ti ń gbọ́n rùnrùn pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ láti kà wá tá a mọ̀ sí census wọ́n ní tẹ́ ẹ bá rí àwọn kan tí wọ́n ń fi ọ̀dà tàbí tí wọ́n fi ṣọ́ọ̀kì kọ nọ́mbà sára lé nílùú àbújá lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní kì í ṣe pé bóyá ètò ìkànnì yẹn ti bẹ̀rẹ̀ àmọ́ ìgbáradì sí ètò kànìyàn ọ̀hún tá a mọ̀ sí pre-test exercise ńlá wọn ń ṣe lọ́wọ́ ó sì ti bẹ̀rẹ̀ lónìí wọn ní gbogbo ohun tí àwọn kó jọ láti lò bí irinṣẹ́ àti gbogbo ọgbọ́n àtinúdá wọn tí àwọn ti kó jọ tẹ́lẹ̀ ní àwọn ní káwọn kọ́kọ́ gbé yẹ̀wò náà káwọn sì gbé ìgbésẹ̀ lórí ẹ̀ káwò bóyá èyí tí ó mú yẹ̀ẹ̀sì wà ńbẹ̀ àbí èyí táwọn ṣe àtúnṣe sí ó wà ńbẹ̀ ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune ìròyìn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ló ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ ọlọ́pàá ìpẹ́tàgbà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Usman Baba ti ní ẹ má jà á tanra wa jẹ lára iléeṣẹ́ tó ń ṣiṣẹ́ takuntakun àmọ́ tí ò ní ilégbèé tó bojú wò bojú rí òun ni iléeṣẹ́ ọlọ́pàá wà wọ́n ní ó dín díẹ̀ ní ìdámẹ́wàá ilé àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà ló ní ilé gidi ilé tó ṣe é wò ilé tó ṣe é tọ́ka sí pé ilé ni tó ń gbé ti ń fi orí rẹ̀ pamọ́ sí àná tọ́sídẹ̀ẹ́ ni wọ́n sọ̀rọ̀ yìí nílùú àbújá ibi ìfikùnlukù kan àti ìpàdé alágbára kan tí àwọn àjọ kan tí wọ́n rí sí ọ̀rọ̀ ìmáyédẹrùn àti nǹkan máyédẹrùn àti àwọn àjọ kan tí wọ́n jẹ́ bíi olókoòwò tí olókoòwò aládàáni tí wọ́n ṣe papọ̀ ó ní ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní jáde gẹ́gẹ́ bí News Agency of Nigeria àjọ akóròyìnjọ ilẹ̀ wa Nàìjíríà ṣe sọ wọ́n ní wọ́n gbé ètò yìí kalẹ̀ láti mọ bí nǹkan ṣe ń lọ sí àti ọ̀rọ̀ ilégbèé nígbà tó ń sọ̀rọ̀ ìpẹ́tàgbà iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí igbákejì rẹ̀ lórí ọ̀rọ̀ ààtò ọ̀gbẹ́ni Zana Ibrahim tí ó léwájú rẹ̀ tó sì ṣojú fún lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ wò ó ṣẹ́ẹ̀rì kéèyàn gbé ilégbèé tó bojú wò bojú rí ọjẹ́ ń tọ́da ó sì máa ń jẹ́ ní tó máa ń jẹ́ kí orí ó yá kéèyàn lè ṣe iṣẹ́ gidi kó sì ṣe iṣẹ́ ọ̀hún bí wọ́n ṣe kọ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ó ní kódà lára tí èèyàn nílò láyé lára nǹkan tí èèyàn nílò òun ni ilé gbé tó tó bójú wò bójú rí ó ní èyí sì ni máa ń wu èèyàn sókè tó ti lé gidi jáde láti ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ three fifty thousand ní pé gbogbo ọlọ́pàá tó wà nílẹ̀ wa nàìjíríà wọ́n sì ní táwọn bá ní káwọn kà á káwọn kà á káwọn kà á wọ́n ní ìdá mẹ́wàá àwọn lórí ilé gidi gbé tó sì ń tinú ilé gidi jáde lọ ṣiṣẹ́ wọ́n ní bí àwọn bárẹ́kì àwọn ṣe rí àti àwọn nǹkan míì tó ti ń ṣẹlẹ̀ bíi owó tó yẹ kí wọ́n yà sọ́tọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá tí ò tó tí ò kójú òṣùwọ̀n àti ètò àbójútó àwọn tó jẹ́ bíi dúkìá maintenance culture tá a ní àti ká gbójú kúrò lórí ohun tó jẹ́ bíi nǹkan ìní ẹni láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ńlọ́fà tí nǹkan fi bàjẹ́ tó bẹ́ẹ̀ fáwọn wọ́n ní pabambari rẹ̀ òun ni ọ̀rọ̀ ensars tó tún wá ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bárẹ́kè òun ni àwọn kan kọlù wọ́n ní ọ̀rọ̀ ti Boko Haram ti ń fojoojúmọ́ ṣòro òun náà wà lára tó jẹ́ kí ilégbèé iléeṣẹ́ ọlọ́pàá kọ́ dẹnu kọlẹ̀ ó ní kódà ipob náà tún ṣe gudugudu méje yàyà mẹ́fà láti rí i pé àwọn bí gbogbo ohun tó tiẹ̀ ti wà ńlẹ̀ rálẹ̀rálẹ̀ àwọn bí wó ó ní tó fi dàbí ẹni pé ọlọ́pàá ò rí ilé gidi gbé wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún níbí yìí o wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọ̀hún náà ti wá fẹ́ ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn míì láti rí pé wọ́n ń ru àwọn sókè káwọn lè bá a gẹ́gẹ́ bí ọlọ́pàá àwọn ò sì ní tẹ̀tì láti rí pé iṣẹ́ táwọn yàn láàyò tí wọ́n gba àwọn fún làwọn ó ṣe ojú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune ibẹ̀ mo ti rí. tá a bá sì wò ó dáadáa ọ̀rọ̀ hmm. iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà hmm. àwọn tó ń gbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá ń gbìyànjú ah. ṣùgbọ́n téèyàn bá dé ibi tí wọ́n ń gbé. Hmm, kò wúyàn lórí kò wúyàn lórí rárá ẹ rò pé bóyá wọ́n ń sin ẹ̀dìẹ̀ ń bò míì ni. ẹ̀dìẹ̀ àbẹ́lẹ́dẹ́. ìyẹn ò tún wá tún dùn ọ́n ó tún rọ́lọ́pàá mi báyìí tó bá wọṣọ bàtà tó tẹ́nàǹsì lọ́wọ́ ah. bàtà tẹlomi àwa jẹ ní ẹgbẹ́ kan tó ọlọ́pàá ó wọṣọ gbébọn sọ́run ó sì wọ slippers sẹ́sẹ̀. tó bá rí hmm. ọ̀rẹ́ ìmùlẹ̀ tó wà láàrin ọlọ́pàá àti àwọn ṣúmẹ́kà hmm. ó rò pé bóyá wọ́n ní nǹkan ọgbà tabata ni torí ìbàtà ni. ọlọ́run ó ṣàánú wa. Ah, ẹ wọ ẹja lọ sójú ọjà àfihàn ah, ẹyẹ wọn òkun ó lè ṣe nǹkan tó tọ́ ni torí èèyàn tó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ hmm. máa lọ ṣọ́ orí olórí. Ah. ó yẹ kí wọ́n ṣe ohun tí òkìkí tún ti ń kàn ìsọjí alágbára tó ń wáyé FC Bar Crusaders International alájẹ̀bàdàn lọ́dọọdún ó tún ti yà ó. FC Bar Crusaders International Ministry gbogbo ènìyàn yá ọlọ́run tún ti ṣetán láti jẹ́wọ́ agbára ẹ̀. nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tá a pé àkórí ẹ̀ ní. a new song orin tuntun ìsẹ́gbà eight nine ten ìsọjí alágbára ńlá yìí máa wáyé o. bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lẹ́mọ́jú lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta. olùṣọ́ prọfẹ̀t dr bukuyi ojoojẹ́ bí olùgbàlejò àgbà mímọ́ ikọ̀ àtìrújọ ọlọ́run mi. prophet john olúwàgbẹ̀mí. pastor eti williams. pastor israel ayọ̀dẹ́lẹ̀. superior evangelist ọlátọ́sọ ọ̀ṣọ́fà. venerable superior evangelist service kìkì. gbogbo wọn ló máa ṣiṣẹ́ wòlíì ní sọ́jà alágbára la yìí. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi ìlàjà akétúndé ọlọ́run sọ bẹ́ẹ̀. evangelist àpèké ọlọ́gbọ̀gbọ̀ falẹ̀ mi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa wáyé ní fc bamirako ground. ó wà lẹ́yìn ilé ọba àtàlà kẹ́ ìṣẹ́bọ̀ ìbàdàn. aṣálẹ̀ friday december seventeen ní praise night. ìkórèjọ fc ìbàdàn jọ sunday december nineteen ọdún yìí ó máa lárinrin jù jájọ pàdé níbẹ̀. freedom festival twenty twenty one. Christian Assembly Bible Church International Miracle Ministries gbé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún kalẹ̀ tá a pè ní Freedom Festival twenty twenty one ọmọ aráyé kì í rí ẹni tí ò sí lómìnira ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí open heaven ọ̀run tó ṣí bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹjọ Thursday ọjọ́ kẹsàn-án the Friday ọjọ́ kẹwàá ọjọ́ Sunday ọjọ́ kejìlá òní ìsìndúpẹ́ nínú oṣù kejìlá ní gbogbo ẹ̀ ní Christian Assembly Bible Church International Miracle Ministries number twenty. 24. apostle joseph ayọ̀ babaláwe lamadesina estate along ọlọ́nṣogbo àkànná road ìbàdàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run olúwa yóò lò wòlíì taiwo àti kẹ́hìndé ọ̀la pastor engineer clement adéláwọ̀ ni assembly pastor reverend dr john adeniran apostle faithman obangboye àwọn olórin ẹ̀mí tolúwani sings lady evangelist fọláṣadé taiwo cabc international choir prophet dr ìsíkèlè olúfẹ́mi adépọ̀jù ni ó gba gbogbo èèyàn lálejò ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one sixty thirteen seventeen sixty one jésù ń retí No. o. managers management alhaji lamidi mukaila auxiliary chairman disciplinary committee ọ̀yọ́ state park managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yin awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà àìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro láti máa mú àwọn awakọ̀ èrò ọlọ́kadà àti onímárúwá tó bá wà wàkúwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí ìwọ tí ọkọ̀ ọ̀kadà tàbí márúwá rẹ ò bá ní plate number ó yàtọ̀ sáwọn ajínigbé bí ọwọ́ bá bà ọ́ ó jò làǹbà lábẹ́ òfin ẹ jẹ́ ká yàgò fún eré àsápajúdé lójú pópó ká sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tá a fi rìn lópòpónà alhaji lamidi mukaila aka auxiliary chairman Ọ̀yọ́ state motor park disciplinary committee ló ń ṣe ládùúrà pé gbogbo wa la ó mórí délé. ọdún ṣé ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbàkóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lo lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight. eight eight eight eight eight eight. tí mo bá fi dùn sí. ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìs CAC Dúpẹ́ Festival Ministry Pastor Isaac Abiara Pastor Matthew Ashimolowo Bishop Wale Prophet Funṣu Akande Reverend Mrs Funke Adejumo Prophetess Esther Ajayi Prophet Ezekiel Oladeji CAC General Evangelist Pastor Esu Oladele CAC President bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday December six títí wọ Sunday December twelve olùgbàlejò àgbà ní Prophet Dr Samuel Kayode àtìlẹ́yìn Evangelist Grace Abiara Prophet and Evangelist worldwide. Jésù lolúwa. nínú ọdún tí mẹ́láyà gbogbo ọdún ò kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing kàtún kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ lè gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa àyànrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv generator, microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. olùràpadà olùràpadà olùràpadà tó lágbára the strong redeemer jésù olùràpadà fúnra rẹ̀ ló ti ṣètò ìbápadà àti ìràpadà tó lágbára fún wọn nínú ìjọ onítẹ̀bọmi ìkíní adábẹ́jì first baptist church adábẹ́jì behind iarnt mọ́ plantation ìbàdàn ètò ìsọjí yìí yóò mọ wáyé ní pápá ìsọjí ti ìjọ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december fifth to december eight twenty twenty one by five pm every day aago márùn-ún ojoojúmọ́ ni ètò ìsọjí náà yóò mọ wáyé òun sì ti ṣètò ìránṣẹ́ rẹ̀ prophet dr timothy mọ́bì oyèkúnlé láti jíṣẹ́ náà fún wa nínú àkọ̀tún agbára pẹ̀lú àwọn ìránṣẹ́ rẹ̀ mìíràn bíi reference samson ọdẹkúnlé david adédokun stephen olówó zion láìdé pópọ́lá ẹgbẹ́ akọrin gospel àwọn yóò wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti fi ọkàn jọ kọ orin ẹ̀mí ru ọkàn wa sókè sí ọlọ́run olùràpadà wa wo má gbàgbé ọjọ́ karùn-ún dé ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà december fifth to december eighth ní pápá ìsọjí ìjọ onídẹ̀bọmi ìkíní ti adábẹ́jì first baptist church adábẹ́jì crusade ground behind iar and timo plantation ìbàdàn rev samson ọdẹkúnlé ni oníwàásù ìjọ àti olùgbàlejò pàtàkì wo jésù ló ń dúró dè ọ́ kì í ṣèlè Yeah, viajar a Arecta Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. <laughs> pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ value dé àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ́mọ̀ value pay ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé value pay ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà value pay àmọ́ pé value pay ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti value pay jẹ́ bákan létan àmọ́ pé value pay ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ value pay get value for your money àmọ́ pé value pay ti yàtọ̀ pè wọ́n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. monument ni sójọ. ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ káàbọ̀ padà látọjú ọjà. mo ní ròyìn kan tí mò ń wá lẹ́ẹ̀kan yìí. ọlọ́run ọ̀bọ̀ rin alaye kó pépà rẹ sọ́dọ̀ nam ẹja tẹ̀ sí ọwọ́ iwájú ẹja lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn kan bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tó jẹ́ pé ooo ó ti ń jà rìnrìn tó ti ń dàgbòrò ayé rú lásìkò tá a wà yìí ó wá yẹ káwọ́ ọbẹ̀ fún yín gẹ́gẹ́ ṣe wà. Hmm. ẹgbẹ́ òṣèlú APC àwọn kan ń borí nínú ètò òdìbò sípò gómìnà lọ́dún 2018 tó kọjá lọ. Ah, ah. kódà èmi kọ́ mọ sọ̀rọ̀ o ẹni tó fi ìgbà kan ànárí jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ lásùn ń ló sọ bẹ́ẹ̀ lásùn Yusuf ọ̀rọ̀ rẹ̀ ó kẹ́ ẹ wá gbọ́ kọ́ńbọ́ọ̀kì ìròyìn àgbọ̀ṣe hà nínú ìròyìn àjá àbalẹ̀ àjá àbalẹ̀ bíi kọ́ńbọ́ọ̀kì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2018 ètò òdìbò sí ipò gómìnà tó wáyé kọjá ń bẹ̀ APC tí wọ́n fa ọmọ oyè Adégbóyèga Oyètọ́lá kalẹ̀ òun kọ́ ń ló wọlé ṣùgbọ́n wọn kéde èmi kọ́ mo wá sọ ọ̀rọ̀ òun tó jáde ẹ lọ tààràtà sójú ewé keje ìwé ìròyìn ti Daily Sun níbi tí ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan lẹ̀ yìí tó ti gbé sọkọ gbọ́kì ọ̀rọ̀ kalẹ̀ ẹni ó ti fìgbà kan àná rí jẹ́ igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí Lásùn Yusuf ń ló fi ẹ̀sùn náà kan ẹgbẹ́ òṣèlú APC yìí pé wọ́n gbé ara wọn ní mugun ni ká má sọ míì nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò ìgbà tó lọ ra fọ́ọ̀mù yìí pé èmi náà fẹ́ díje dupò wọ́n ní nígbà tó lọ gba fọ́ọ̀mù ọ̀hún ní olú ilé ẹgbẹ́ wọn làbújá níbẹ̀ ló gbé ń sọdún mọ́ pé kò sí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó lè ṣerú nǹkan tí wọ́n ṣe fún òun nínú ètò òdìbò abẹ́nú tó kọjá lọ lọ́dún twenty kó tó di pé wọ́n lọ mú ẹni tí wọ́n mú lọ díje dupò wọ́n ní nígbà wọ́n dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi fa ọmọ oyè kalẹ̀ ìpè Adégbóyèga Oyètọ́lá nígbà náà ó ní irú nǹkan tó ń ṣe lọ́ngbà náà ẹnikẹ́ni kankan lókè ìpẹ́ yóò lè bóun ṣe mọ́ lásìkò tá a wà yìí ó fẹ̀sùn kàn ó ní sẹ́rí sẹ́nẹ́tọ̀ Ovie Omoagege ó ní bí wọ́n ṣe fún ní ipò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ọ̀pọ̀ ni à ń mọ̀ wọ́n ní ipò tí wọ́n fún òun wọ́n fi rẹ̀ ẹ́ lójú ni pé ìwọ náà ti bá wa yí ìbò níjó ní jẹ́ ká wá lo eléyìí fún ọ hmm. láti fi ṣe kóríyá fún ọ hmm. gẹ́gẹ́ bí Lásùn Yusuf bó ṣe sọ so ó ní ẹgbẹ́ ọ̀hún àgbékalẹ̀ tó wà láti máa fi yan ọmọoyè ó ní yálà èèyàn ṣe ètò ìdìbò gbágbálà ṣáta afohùn ṣọ̀kan pé ká mú yàn tàbí ká wò pé ah, ẹni yìí ọmọ àfọ́kùlà o bí <laughs> ìlú mọ̀ọ́ká mà ní o ipe ẹ̀jẹ̀ amú ó ní ìlànà táwọn máa ń lò rí ó nígbà wọn wá lọ lo ìlànà kí ìlànà láti fi gbé òun ní mùgùngbà náà wọ́n ṣèyún bá wọn jẹ lọ wọ́n ṣètò òdìbò wọ́n fọ́ gbá ẹni tó kùn lójú ó ní òun wá dì òun wá wòrán pé ó dá o ẹni ojúlé lọ náà ní fọwọ́ ọlá gbani lójú àmọ́ lọ́wọ́ tá a wà yìí o òun wá dé torotoro òun dé torotoro òun fi tán àti fọ gbàgbàgbalẹ̀ lọ díje dupò gómìnà tóun ó sì wọlé sọ bí elékòó tẹnikẹ́ni ò sì lè gbé òun ní mugun bíi tàtẹ̀yìnwá mọ́ hmm. ẹni ó fi ìgbà kan ànárí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ sanfara tí í ṣe alága ìgbìmọ̀ tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ ńgbà náà sẹ́nẹ́tọ̀ yari wọ́n ní kò sí ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ tí wọ́n ń di ètò òdìbò abẹ́nú bíi tí òkó mọ ó ní òun sọ di mímọ̀ níta gbangba kí wọ́n sì lọ kó gbogbo àwọn èèyàn wá pẹ̀lú ẹ̀rí tó dájú kán wá fojú rinjú pẹ̀lú òun pé tó bá jẹ́ lóòótọ́ ní <laughs> yari ní yari wà ní ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò ìgbà tí wọ́n ń di ètò ìdìbò abẹ́nú ó ní kò sí bẹ́ẹ̀ o ó ní wọ́n kẹ́ ẹ̀ mú gbogbo ẹ̀ ṣàparùtù lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ lọ́tọ̀ tún mọ́tò sí ni ńgbà wọn ké sí Eh, gómìnà adégbòyèga ó ní ngbà <laughs> gbogbo ọrọ tó wà ńlẹ̀ yìí tí wọn kẹ ń di ṣù ṣù ṣù ṣù láti fi ọkọ tuntun tuntun ṣeré ó ti sọrọ ó ti fa kò mọ òkun yọ pé kí ẹnikẹni kó má fi ọrọ kọ́ ọkọ̀ òun gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fà kalẹ̀ ńgbà náà kó tó di pọ́ lọ díje dupò tó wá débẹ̀ ó sì tọ́ka àwọn àléébù ọ̀rọ̀ kan náà lórí ọ̀rọ̀ ti ìwé ẹ̀rí ti waec àti neco ìyún náà sì sọ tiẹ̀ pé nítòun o gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àhesọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ̀hún wọ́nranwọ̀nran báyìí sì rèé kì í bá kúnlé ọ̀rọ̀ tó lè fa kí òun má wàá lè kọjú mọ́ iṣẹ́ ẹ̀ lọ síwájú tóun ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ tóun ò sì ní í dáwọ́ dúró láti rí i pé inú àwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun dùn dálẹ́ ó lóun ò ní í jáwọ́ mẹ́ńtòun o ẹ̀yìn gbá ńlẹ́ni tí bá ń sọ̀rọ̀ tẹ̀ ìníyín gbàdó sí o ẹ lọ sí ojú ewé keje ìwé ìròyìn ti Daily Sun ọ̀rọ̀ pọ̀ ń bẹ ọ nínú ìwé kọ́bọ̀ díẹ̀ lè mí mú tẹ́ ẹ bá lọ kà á fún yín ẹ rí kọ́ńbọ́ọ̀kì. ọ̀dà Dr. Gbèsàbí nǹkan ṣe ní ìpínlẹ̀ Kaduna lẹ́ka ètò ẹ̀kọ́ wọ́n ní àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ gbogbogbò ní ìpínlẹ̀ Kaduna ti sọ̀rọ̀ jáde wọ́n ní Kaduna State Universal Basic Education Board náà pé àwọn ti ṣàwárí pé òjìlérúgba ó dín méje ńlá wọn tíṣà táwọn gbà fúnra wọn táwọn ò sì mọ̀ pé sábúkí ọwọ́ wọn òfegè ni wọ́n ní ńgbà táwọn wá ṣàyẹ̀wò tán àwọn wò pé ọ̀dà náà ẹ̀yìn tẹ̀ ní sabuké làwa tún wá lọ gbà ẹgbẹ́ wa ní mugun ẹ̀yìn ó tún wá mọ kọ́ ọmọ ọ̀dà náà tíjà tí ò ní sabuké tí ò ní ìwé ẹ̀rí tí ó kójú òṣùwọ̀n irúfẹ́ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ ọmọ àwọn ti parí iṣẹ́ pé àwọn ó juwèé lé fún wọn pé kóníkálukú wọn máa lọ níbi ìpàdé oníròyìn tán ṣe ní ìpínlẹ̀ Kaduna lánàá Thursday ẹni tí ó jẹ́ bí alága àjọ ọ̀hún Tìjání Abdullahi ńlọ́sọ̀rọ̀ náà ó ní kódà àwọn ò ní sọ pé káwọn tíṣà yìí máa lọ lẹ́nìkan nítorí pé wọ́n gbé ìjọba ìpínlẹ̀ Kaduna ní mugun wọ́n sì fi ayédèrú ìwé ẹ̀rí ṣiṣẹ́ ó ní àwọn ò rí pé àwọn gbé wọn lọ sí ilé ẹjọ́ àwọn sì rí pé wọ́n ṣe ìdájọ́ fún wọn wọ́n ní kódà ẹ̀rọ alátagbà àbí ìkànnì alátagbà wọn níbi tí ayé ti ń wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọn ni àwọn kọ orúkọ wọn táwọn sì fi síbẹ̀ gbàgàdàgbàgàdà pé èyí yìí ni àwọn tí wọ́n fi òfegè sátífíkẹ́ẹ̀tì tí wọ́n fi ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Kaduna ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní àwọn mọ̀ ṣe ìwádìí àwọn sátífíkẹ́ẹ̀tì dáadáa ó ní nígbà táwọn ṣe ìwádìí ó ní ó lé ní irinwó ọ̀tà léní irinwó dín mẹ́sàn-án ó ní àwọn tí àwọn ṣe ìwádìí lórí sátífíkẹ́ẹ̀tì rẹ̀ ó ní kódà àwọn pe àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n pé àwọn ti gba sátífíkẹ́ẹ̀tì ọ̀hún àwọn pè wọ́n àwọn fìwé ránṣẹ́ sí wọn pé ẹ dákun ẹni báyìí báyìí tó lóun gba sátífíkẹ́ẹ̀tì jáde nílé ìwé yín nígbà báyìí báyìí báyìí ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní mẹ́sàn-án àwọn ilé ẹ̀kọ́ bíi mẹ́tàlá táwọn nígbàtí àwọn rí iye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n pera wọn ní tíṣà tó sì jẹ́ pé fake certificate ní ń bẹ lọ́wọ́ wọn alága wọn wá ní àwọn ti mọ táwọn ó ṣe o ó ní òjìlérúgba ó dín méje ọ̀hún àwọn ojú èlé fún kọ́mọ bá ti wọn lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn sì fi orúkọ wọn ṣọwọ́ sí iléeṣẹ́ tó ń rí sí ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kaduna láti gbé ìdájọ́ kalẹ̀ pé wọ́n yíwèé wọ́n sì fi ojú ba ilé ẹjọ́ ó ní àwọn wá ń sọ èyí báyìí kí gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tàbí tí wọ́n pera wọn ní olùkọ́ ní ìpínlẹ̀ Kaduna kọ́mọ gbọ́ pé àwọn ṣe ìdánwò ráńpẹ́ fáwọn olùkọ́ táwọn bá ń gbà báyìí láti mọ̀ bóyá àwọn olùkọ́ ọ̀hún gan wọ́n pójú òṣùwọ̀n bí wọn ò pé ojú òṣùwọ̀n ó ní àwọn sì máa ṣe lóòrèkóòrè láti máa mọ̀ pé nǹkan ń bẹ lágbárí ẹni tó pera rẹ̀ ní tíṣà tí ó kọ́ àwọn ọmọ ní ìpínlẹ̀ àwọn ń bẹ lójú ìwé ìkọkànlélógún ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ojú ewé kọkànléní ogún ìwé ìròyìn The Punch lèmi ní ò lọ. mo ṣí àkòrí ẹ̀ lẹ́ẹ̀kan òun wò pé ìròyìn lè má gbẹnu tọkọ sísọ <laughs> lórí àwọn àjọ tí wọ́n ń ṣe kò kárí bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe mọ́ tónítóní sí. ẹ̀mọ́rí inú ìwé Tribune náà. èbí àsìgẹ́tì gẹ́tà sí bíi wọ́n ní ngbà wọ́n ṣe àkórajọ papọ̀ ó kọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí pé ọ̀dà àwọn eléyìí mọ́ tónítóní o àwọn eléyìí dọ̀tí díẹ̀ o ìgbà wọn tọ́ka àwọn ìpínlẹ̀ tó dọ̀tí wọn ni ńgbà wọn wò ọ̀kan ó gba ìdá méjìlá ọ̀kan gba ìdá mẹ́tàlá ọ̀kan sì gba ìdá mẹ́rìnlá bẹ́ẹ̀ náà wọ́n sì ṣètò wọ́n sípò yìí pé ìpínlẹ̀ tó dọ̀tí jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà Borno ni ìpínlẹ̀ tó wà ní igbá kejì ipò kejì tó dọ̀tí jù lórílẹ̀‐èdè Nàìjíríà Ọ̀ṣun ìpínlẹ̀ kẹta tó dọ̀tí jù Kogi wọ́n ní àbọ̀ yìí tó fi tí wọ́n fi lélẹ̀ wọ́n ṣe àyẹ̀wò lórí bí àyíká àti àyídẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe mọ́ tóní sí àti bó ṣe dọ̀tí sí wọ́n ní orílẹ̀-èdè tó jẹ́ pé à ń lọ bí igba mílíọ̀nù ó dín díẹ̀ èèyàn ń ló wà ń bẹ̀ báyìí ká wá ṣe rírì wọ́n ní àwọn ìpínlẹ̀ míì náà wà ó tó jẹ́ pé wọ́n dọ̀tí bẹ́ẹ̀ pẹ̀lú àgbéjáde wọn ṣùgbọ́n àwọn mẹ́ta yìí ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí iná ni wọ́n gbégbá ìgbà <laughs> tí kò ṣeé ànáǹsì ju bá a ṣe kéde rẹ̀ yẹn lọ aya ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà Aisha Buhari mọ̀mọ́mọ́ ti ń sọ ọ̀rọ̀ kan yìí pé tẹ́ bá jẹ́ ká ṣe àmúlò ìlànà àbádòfin yìí kó sì dòun orílẹ̀-èdè nàìjíríà nǹkan rọrùn ní wẹ̀kùnwẹ̀kùn ni kí sì ní nǹkan náà wọ́n ní ìṣọ̀wọ́ ká máa gbọ́ àwọn òròyìn burúkú rán dandan pé ẹnìkan kí ẹnìkan mọ́lẹ̀ fi tìpátìkúùkù bá ní àjọṣepọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ti ń di bí ọ̀rọ̀ rírùn ọba kan etí tí ò yẹ ká tiẹ̀ máa gbọ́n gbòòrò ayé ó ní gbogbo ìgbà gbogbo ìgbà tí wọ́n sì ń sọ bẹ́ẹ̀ bá ṣe ń kéde rẹ̀ ojoojúmọ́ nínú ìwé ìròyìn lẹ́ẹ̀ máa bá a pàdé wọ́n ti fipá báyàn lájọṣepọ̀ wọ́n fipá báyàn lájọṣepọ̀ àwọn kọ́kì ẹnìkan mọ́lẹ̀ wọ́n ṣe níṣe kò tọ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù bẹ́ẹ̀ tẹ́ bá sì tún lọ sáwọn ilé ẹ̀kọ́ gíga náà wọ́n ní irú àwọn òròyìn olùkọ́ ó fẹ́ ṣe yùnkí pẹ̀lú akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ jọ wọ́n ní gbogbo wàhálà ọ̀hún ẹ ṣe jẹ́ ká gbé òfin tó gíríkì kalẹ̀ wípé tó o bá ti ṣẹ̀ sí àwọn ọ̀nà wọ̀nyí òfin tí wọ́n ṣe gbèjà orógo ni irú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì ṣe ìdájọ́ fún ní pàápàá àwọn tó bá tún fẹ́ wúrú rẹ̀ níwà wọn ò ní lè máa ṣe mọ́ àmọ́ ńgbà tí wọ́n sọ̀rọ̀ kan jáde náà ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní àlàyé kan bẹ́ẹ̀ ńlẹ̀ o tí wọ́n fẹ́ kí gómìnà náà ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe kí bàbá wa sọ wọ́n ní àlálẹ̀ níjọmọ̀ mi gbẹ́ náà ọ̀rọ̀ kan nísì tún síwájú oko àwérè wọ́n ní àwọn ẹ̀sùn kan tí ń bẹ lọ́rùn Fáyọ̀ṣe tẹ́lẹ̀ tó yẹ kó ṣàlàyé lé lórí tó sì nílò láti yọjú sí àjọ EFCC padà wọ́n ní wọ́n ti tún lọ gbé gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì náà o Ayọ̀délé Fáyọ̀ṣe pípé kó wá ṣàlàyé o lórí Sportless Limited wọ́n ni ní iwájú ilé ẹjọ́ gíga léyìí tí ó wà ní Ìkòyí ilẹ̀jọ́ ọ̀hún sì wà. Si ẹnu ẹni tó sì wà lákàtà ọ̀rọ̀ onídàájọ́ Chukwujueku Aneke wọ́n ní ẹ̀sùn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ bàyànbàyàn ni wọ́n gbé báàgì rẹ̀ kalẹ̀ ti Fáyọ̀ṣe lọ́rùn ìpè lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún 2014 wọ́n ní ní bàbá lọ gba àwọn owó kan tó ń lọ bí one point two one nine billion naira léyìí tí wọ́n fi ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò. ètò ìdìbò ọdún 2014. Mm ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó sílùú ìbàdàn tí ń ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ àná thursday ní pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóyè adébáyọ̀ aláwọ̀ akálà hmm. tí wọ́n fi ẹjọ́ kan hálùgò góńgò pé wọ́n bà ní tó ń lọ bí eleven point five billion naira òun nìkan kọ́ o òun àti sẹ́nẹ́tọ̀ òsíà agboola tó ń jẹ́ bí igbákejì akójanulé tẹ́lẹ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà àti ògbóǹtarìgì olókoòwò kan ti tún jẹ́ agbaṣẹ́ṣe ọ̀gbẹ́ni Fẹ́mi Awólọ́lá tó mọ̀ sí jọ́gọ̀ wọ́n ní ńgbà wọ́n yẹ̀ wọ́n wò yẹ̀ wọ́n wò tí wọ́n gbé wọn sórí òṣùwọ̀n pẹ̀lú ìdájọ́ tí ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kan onídàájọ́ Justice Jimi Olúkáyọ̀dé léwájú ẹ̀ bàdà ni wọ́n yẹ̀ wò wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọn ní ẹjọ́ jẹ́ kọ́mọ lọ lé wọn wọn ní ẹjọ́ jẹ́ mọ́ hmm. discharge and acquitted ni wọ́n kọ àbúrò èbò tọkọ síbi hmm, ònàkọ fìgàgà rẹ̀ wò ònàkọ síbẹ̀ àmọ́ ṣá ńgbà tí wọ́n ní káwọn máa lọ wọ́n ní Fáyọ̀ṣe sì ní ẹjọ́ jẹ́. ní tiẹ̀ one point two. one point two ya ojú ìwé kejì. ajá balẹ̀ ajá balẹ̀. ee kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronics store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way j ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lówó fóònù àti electronics tó gbámúṣé. pé solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four nine seven eight five life. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. Oh, praise the lord. Oh, àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrèsé ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló má máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní o oh ètò oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alọ́mọjà area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmì lórúkọ jésù. aliaji lamidi mukaila ti gbogbo èèyàn mọ̀ sí auxiliary ẹni tí í ṣe chairman disciplinary committee Ọ̀yọ́ state park management ó ti ṣèkìlọ̀ fún gbogbo awakọ̀ bọ́ọ̀sì micra ọlọ́kadà àtàwọn onímàrúwá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣọ́ra ṣe lójú òpópónà lákòókò tá a wà yìí bákan náà káwọn awakọ̀ kí wọ́n yàgò fún yíyọ fòkìfòkì lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ míì lọ́nà àìlẹ́tọ̀ọ́ lójúnà àti dẹ́kun ìjàmbá ojú òpópónà Alhaji Lamidi Mukaila Auxiliary ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí ò láàárọ̀ ẹni tó bá módélé ó nìkan ló yọ nínú ewu o síwájú sí i káwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá kí wọ́n dákun láti ṣàtúnṣe tó péye sára ọkọ̀ wọn nítorí wípé àwọn ọkọ̀ micra kan wà tí wọn ò ní iná full light tàbí tó jẹ́ wípé iná ojú kan ò ní wọ́n ń gbé káàkiri o kí wọ́n tètè lọ ṣàtúnṣe sírúfẹ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bákan náà àwọn ọkọ̀ bọ́ọ̀sì micra tàbí márúwá àtàwọn ọ̀kadà tí wọn ò bá ní plate number kí wọ́n tètè lọ gbà á sí ọkọ̀ wọn ìdí abájọ ni wípé àwọn ikọ̀ task force park manager wọ́n máa káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọjọ́ ajé monde ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2021 ta wà yìí láti máa mú àwọn awakọ̀ tí wọn ò bá tẹ̀lé gbogbo ìlànà wọ́n sì máa fà wọ́n lé ìjọba lọ́wọ́ ni o Alhaji Mukaila Lamidi auxiliary ó ṣàfiwé àwọn ọkọ̀ ọ̀kadà tàbí márúwá tí wọn ò bá ní plate number gẹ́gẹ́ bí ajínigbé òfin kò ní fojú re wo irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bí tí wulẹ̀ kó mọ̀ o lákòótán Alhaji Mukaila Lamidi Auxiliary ó rán àwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá létí wípé iná ọkọ̀ wọn kí wọ́n tètè lọ ṣe kó sì mọ́lẹ̀ kedere kí wọ́n yàgò fún eré àsápajúdé lójú òpópónà kí wọ́n sì dákun má ṣe fi ẹ̀mí àwọn èrò ọkọ̀ wéwu o lágbára ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa a ò ní ṣe kòńgẹ́ aburú ọdún ayọ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa ó ṣe mọ́tòkà mọ́tòkà ìyẹn mọ́tòkà kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́tí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ̀lẹ̀ welewe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan ṣeré oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rògbò fẹ́ra nǹkan ṣeré ọmọdé tó ṣojú lọ́ọ̀yìn tó sì jójú lówó. toddlers toys mart ní wa dùn mọ́pọlọ wọn jí pépé. bọ́sọ̀kọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́kọ̀ ọ̀jọ̀kan ọkọ̀ piano jìtà àwọn bátànì ètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé. kà sí tọ́dílàsì toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. ó sì lè béèrè fọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí ó zero seven zero three one three one five nine seven eight tàbí kó tẹ̀lé lórí instagram at toddlers toys underscore mart. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọ̀gbọ́n lo mama atm mọ́sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń rẹ̀ àtúmọ̀ ara research card mẹ́ta eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́bùsàdé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ìkìlọ̀ ti wáyé sétígbọ́ àwọn aráàlú láti ṣọ́ra ṣe fún àwọn ayédèrú àtàwọn oníjìbìtì ẹ̀dá ìdí abájọ ni wípé dúkìá eléyìí ti ṣe ti olóògbé aliaja aminatu abiodun ìyálòde ilẹ̀ ìbàdàn nígbà ayé wọn dúkìá ọ̀hún ó wà ní òpópónà moshood abiola way lẹ́gbẹ̀ẹ́ teju hospital ládojúkọ dhl office ring road nílùú ìbàdàn dúkìá ọ̀hún kì í ṣe fún títà bíi ti olè kọ́mọ o ọ̀rọ̀ ti dé sí etígbọ́ àwọn alámòjútó dúkìá ọ̀hún wípé àwọn ajagunbalẹ̀ tí wọ́n ń pe ara wọn ní ọmọ onílẹ̀ wọ́n ti tàn wọ́n ti ń tan àwọn èèyàn jẹ o nílànà awúrúju bákan náà àwọn èèyàn ọ̀hún wọ́n wà káàkiri pẹ̀lú àwọn jàǹdùkú eléyìí ìgbésẹ̀ wọn ọ̀hún tó sì tako àlàkalẹ̀ òfin fún ìdí èyí gbogbo ètò ló ti tò nílànà òfin pẹ̀lú àwọn ikọ̀ amòfin tí wọ́n dáńtọ́ láti gbégbèsè tó tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ lórí ìwàsí eléyìí tí ò bófin mu táwọn ajagunbalẹ̀ ọ̀hún tí wọ́n ń hù káàkiri ìlú gbogbo ẹ̀rí máa jẹ́ mìíṣó ló sì ti wà ńlẹ̀ bíbà eléyìí tó ń ṣàfihàn wípé olóògbé Alhaja Aminatu Abiodun ó ní ẹni tó ní dúkìá ọ̀hún o lákòótán àwọn alámòjútó dúkìá ọ̀hún wọ́n ń pàrọwà sétìgbọ̀ gbogbo aráàlú kí wọ́n ṣọ́ra fáwọn alágbèédá àwọn oníjìbìtì ẹ̀dá bákan náà káwọn èèyàn ṣọ́ra fún ìdúnadúrà tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ lórí dúkìá ẹni ẹlẹ́ni ẹni yòówù tó bá dòwò pọ̀ pẹ̀lú àwọn oníjìbìtì ẹ̀dá ọ̀hún lórí ọwọ́ ara rẹ̀ ló wà o nítorí wípé dúkìá ọ̀hún kì í ṣe fún títà bí ti olè kọ́mọ o àwọn tí wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí nínú wọn láti rí ọ̀làlẹ́kan òjò san principal partner ọ̀làlẹ́kan òjò and co ìṣọ̀lá principal partner kúnlé ìṣọ̀lá and co àti olóyè amòfin lọ́wọ́ òbísẹ̀sán alága àti olùdásílẹ̀ black and white firm ni wọ́n buwọ́ lu àtẹ̀jáde yìí lórúkọ àwọn alákòóso estate ọ̀hún eléyìí ti ṣe ti olóògbé aliaja aminatu abiodun ìyálòde ilẹ̀ ìbàdàn nígbà ayé wọn ẹnikẹ́ni tó bá fẹ́ ire Jerusalem dandan ni kíru ẹni bẹ́ẹ̀ ṣe rere èyí láti pe gbogbo ọmọ bíbí ìlú fìdítì nílé lóko lódò àtìlẹ́yìn òdi àti gbogbo olùgbé fìdítì pátá síbi ìpàdé àdúrà pàtàkì fún ìlọsíwájú ìlú fìdítì àti àkànṣe àdúrà fún gbogbo àwọn ọmọ wa pátá. sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún yìí saturday fourth december twenty twenty one ní àkànṣe àdúrà yìí máa wáyé mútọ́pà fìdítì la ó ti pàdé pé ọlọ́run alààyè kó kọjú sí ìlú wa ṣe láàánú ìpàdé yìí kò sí fún ìjọ tàbí ẹ̀sìn ìlọsíwájú ìlú fìdítì ló ṣe ṣe kókó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ tún máa wà fún gbogbo ènìyàn níbi àkànṣe ìpàdé àdúrà yìí níbi tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó yóò ti máa ṣe àyẹ̀wò ìlera fún àwọn èèyàn tí wọ́n tún máa fún wọn lóògùn òyìnbó lọ́fẹ̀ẹ́ ìyẹn àwọn tọ́rọ̀ wọn bá jẹ mọ́ bákan náà ni àwọn nǹkan tí yóò wúlò fún lílò wa yóò di pínpín níbi ètò kóòtù yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé o seven o three three eight o o four three one tàbí o eight o three five seven o five eight five nine ìkéde yìí wá láti ọwọ́ àjọ tí kì í ṣe tìjọba progress forever tó ṣe agbátẹrù ìpàdé àdúrà yìí. ẹgbẹ́ st david's idet wọ́n ṣe gbogbo ọmọ ẹ̀kọ́ síbi ayẹpẹ́ àti àpéjọ lọ́dọọdún wọn àti fífi àwọn olóyè ẹgbẹ́ tí a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn sípò tí yóò wáyé ní ọ̀la sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún 2021 Twenty a wà yìí nínú ọgbà ilé ìwọ̀n léde aago mọ́ ìbòyìn gbọ́mẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú ilé ìwé wa ti ṣe St David's High School Kudeti. Mọ̀lété nílùú Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pe Bóyè Ògúndìran sí zero seven zero six one six eight three four two eight ẹ ṣe púpọ̀ up school up St David's olùkéde 08 Alhaji Sikiru Rabiu ààrẹ àpapọ̀ báàrò bíi àdánilógún ọdún báàrò àjọ àdánilọ́gbọ̀n oṣù Chief Moses Kẹ́hìndé Babalọ́lá lọ kò dágbà kankan ọjọ́ kọkànlá oṣù kọkànlá nìkú wọlé mú moses kéde babalọ́lá ọ̀yọ́ state ptd chairman and special adviser national ptd kúrò láàrin wa kéde babalọ́lá olóhùn òjẹ́mọ́ ikú ló yọ ọwọ́ ẹ̀ láwo lóòótọ́ la fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ jù wá lọ ètò òsìnkú rẹ̀ o ọjọ́ kejì oṣù kejìlá láòsè ṣe ìdágbére pẹ̀lú títẹ́ ní ìtẹ́ ẹ̀yẹ nínú joyola hall mọ́ládé ńbàdàn láago méjì ọ̀sán tó bá di ní ọjọ́ kẹta oṣù kejìlá láòfẹ́ erúfẹ́ erú nílé olóògbé tó wà ní nọ́mbà seven abioye lórí àkànbí street mọ́ládé ìbàdàn ayẹyẹ ìgbàlejò ni ó tẹ̀lé lọ́jọ́ yìí kan náà ní islamic high school basọ̀run bí ìnáwó ṣe ń lọ lẹ́sìn máa wò lórí facebook lórí ìtànà gbvn radio tv àwọn aya ọmọ àtọmọ ọmọ ló ṣèdárò lẹ́yìn rẹ o moses kẹ́hìndé babalọ́lá ọmọ ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú sunre o olùkéde gbogbo ẹbí. adájọ́mọ̀sí asọ̀rọ̀máyẹ̀ bírú wọn bá sọnù ó yẹ ká wá wọn rí omi